وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويكفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد إن أصدق الكلام خير الهدى هدى محمد وشر الأمور مهدفاتها فإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده سبحانه وتعالى إخوة الإيمان أود اليوم أن أبين لكم ما تعلق بالإسلام وقواعده وكذلك ما تعلق بالإيمان وكيف نعرف من هو المسلم إذا أردنا أن نعرف أو أن نتعرف على من هو مسلم هل هناك من أوصاف أو صفات وصف الله بها المسلمين وهل هناك من دليل يدلنا على ذلك حتى نعرف بأن هذا هو مسلم ذكرا كان أم أنثى وكذلك أبين لكم بعض الأحوال التي سيجعلنا نعرف بأن هذا الإنسان حتى ولو لبس ثيابه كما أمر به المصطفى صلى الله عليه وسلم أو لم يلبسه كيف نعرف بأن هذا مسلم أو غير مسلم إخوة الإيمان كذلك كذلك نبين لأنفسنا ما يتعلق بإخواننا المسلمين الذين الذين يقومون الذين يعني يأمرون بالمعروف وينهون عن المنكر كما كنا نفعله في بلد وكانوا في بلد آخر إذا مات مثل إذا مات أحد هؤلاء الإنسان إذا مات هؤلاء إذا مات أحد هؤلاء النفر كيف نعامله إذا منعوه إذا منعوا قومه الصلاة عنه كالذي حصل كالذي حصل لأمير آه، أمير مصر السابق مرسي وما وما وما يتعلق بصلاة الغيب لأن بعض الناس يصلون صلاة الغيب على ذلك الرجل المرهوب نسأل الله سبحانه وتعالى أن يوفقنا وأن يجعلنا ممن يستمعون القول ويتبعون أحسنه إخوة الإيمان ينبغي للمسلم إذا أراد أن يلقي ربه على على الوجه الله أن يتمسك بسنة رسول الله صلى الله عليه وسلم في جميع أحواله حتى يتحقق فيه قوله سبحانه وتعالى وما أمروا إلا أن وما أمروا إلا أن يؤمنوا بالله وكذلك هناك بعض الأمور يعني التي حصل فيه أن بعض الناس يعذبون من أراد أن يدين لله سبحانه وتعالى يعني كما ينبغي كما جاء به سبحانه وتعالى لأجل هذا قال سبحانه وتعالى وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد يعني أولى الذين يعذبون لا ليس هناك من ذاب أذنبوه إلا أنهم يؤمنوا بالله الإنسان إذا آمن بالله سبحانه وتعالى يعني ينازع ويعادى وقد يعاقب ويعذب لكن الله سبحانه وتعالى قد بين لنا هذه الأمور على لسان رسولنا محمد صلى الله عليه وسلم وسنأخذ هذه النقاط واحدة تلو واحدة ونسأله سبحانه وتعالى أن يوفقنا وأن يجعل أعمالنا خالصة لوجهه الكريم وأن يجعل أعمالنا الصالحة في ميزان حسناتنا فإنه قادر على ذلك وهو عليه يسير وبالإجابة قدير ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ fún Allah Allah tí ó ṣe wá ní mùsùlùmí eléyìí tó jẹ́ pé ọpẹ́ rẹ̀ àdáàdá tán ni torí pé oore ọlọ́run ó parí sídi kéèyàn jẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà náà Qur'an Allah máa sọ ọ̀rọ̀ pàtàkì bí kéèyàn ṣe jẹ́ ẹrú ọlọ́run òdodo bó ṣe wà nínú àwọn àyà yìí òun níbi tí ọlọ́run bá àlékẹ́ ọlá tó ti sọ̀rọ̀ fún wa wípé man يريد الله khayran yashra sadrahu صدره islam ọlọ́run ni ẹni tó ń bá fẹ́ oore tó ń bá gbèrò oore rò ẹni tó ń bá gbèrò dáadáa fún ẹni tó ń bá gbèrò oore àtọ̀dọ̀ ń rò yashra sadrahu lil islam ìgbáyà rẹ̀ òun ò jẹ́ kí ẹ̀sìn òye so ọlọ́run sọ pé ibi tó oore pin sí òun ni kí ẹ̀sìn òye èèyàn tẹ́sìn bá ti yé èèyàn tó jẹ́ ẹ̀sìn islam ajẹ́ pé Allah subhanahu wa ó ti ẹni bẹ́ẹ̀ yẹ ó ti pàtàkì ẹni bẹ́ẹ̀ ìpàtàkì tí wọ́n bẹ lára wa ọlọ́mọ ṣe ni orí mú kù lára wa ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí tí ó ṣe wá ní ọmọlẹ́yìn anábì sallallahu alaihi ìmọ̀nà lọ́lọ́wọ́ bá fi gbogbo adépa ní anabi ọjọ́ ìrí ẹ̀ anábì wa sallallahu alaihi wasallam aláàtọ̀ràn ó dúró sí yanyan ó sì jẹ́ ká mọ̀ wípé ẹ bá ti tẹ̀lé ànábì òun ló tẹ̀lé ọlọ́run kódà ọlọ́run faramọ́ kéèyàn sọ pé ànábì lòun tẹ̀lé kó jẹ́ pé lóòótọ́ ni kéèyàn wá sọ pé bẹ́ẹ̀ yóò ti ti tí ò ní jẹ́ pé òun rẹ̀ ti ṣùgbọ́n kéèyàn sọ pé ọlọ́run kódà ìmáàmù ṣáfì yìí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa pé nǹkan mẹ́ta kan bẹ wọ́n lọ pẹ̀lú nǹkan mẹ́ta kan tí èèyàn bá mú kan nu àwọn nǹkan tí wọ́n jọ lọ níbejì ìbejì yìí tó bá lóun ò ní mú kejì èyí tó mú ọlọ́run nígbà lọ rẹ̀ bàtí ìmáàmù wa ṣáfì tó ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa nínú tíra kan sáà pé ní alkabair wọ́n ní àwọn nǹkan mẹ́ta kan bẹ àwọn nǹkan mẹ́ta yìí wọ́n jọ níbejì téèyàn bá ṣe ìkọ̀ọ̀kan nínú àwọn àbẹ̀jì ọlọ́run nígbà àkọ́kọ́ téèyàn bá dúpẹ́ fọlọ́run tí ò dúpẹ́ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọpẹ́ rẹ̀ ọlọ́run nígbà téèyàn bá jẹ́ ọmọ tí máa dúpẹ́ fọlọ́run kò wá dúpẹ́ fáwọn òbí rẹ̀ lórí pé wọ́n bí sáyé wọ́n tọ̀ àdúhùn tí ẹ̀ tọ́ tí wọ́n bá tẹ̀ wá tún wá tọ̀ àà ìyẹn tẹ̀ tún wá lágbára bóyá kéwu ilé kéwu wọn ran àbí iléèwé wọn ran àbí iṣẹ́ wọn tún fi lé lọ pé wọ́n kọ́kọ́ bí wa ná ọlọ́run ní gbogbo ẹni tó bá ń dúpẹ́ fún òun ọlọ́run tọ́ba lòun ò ní dúpẹ́ fún àwọn òbí òun ọlọ́run ò ní gba ọpẹ́ rẹ̀ wọ́n mẹ́rin wa torí pé nú ẹ̀sìn kò sí ní téèyàn gbọ́dọ̀ sọ pàápàá bó ti wù kó rí kọ́lá téèyàn sàwádà nú ẹ̀sìn wọ́n Islam ihun tó ń fa wàhálà gẹ́gẹ́ tó ń dá fìtínà lẹ̀ ohun tó ń dá fìtínà lẹ̀ gẹ́gẹ́ òun ni a pàtàkì ẹni tí ju ti ń sọ lọ lè yóò fi kànáà sọ ọlọ́fọ́ agurugu tí ní sọ pé ẹ̀rí tó ń sọ òun rèé dáadé tá a tún lè máa hó nítorí báyà ó lówó lọ́wọ́ nítorí o ó lẹ́nu ń jọba nítorí báyà ó tiẹ̀ pàtàkì nítorí pé báyà ó tiẹ̀ ní kankan tó yẹ pé ó lè ní kú téèyàn ó sì kú lóòótọ́ tó bẹ́ẹ̀ bá rẹ̀ bẹ́ẹ̀ ò níṣẹ́ ó lè ní níṣẹ́ a yẹn tó yẹ pé àfa táwa tí ìyẹn ni ó wà máa dìtámì ọ̀rọ̀ tó bá sọ ṣé ká gbà àbí ká má gbà pé ìwọ náà tiẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé ó rò owó jẹ ìwọ náà pé ìpadà lọ́rùn rẹ ìmọ́tógùn sẹ́yìn láti máa réètì sẹ́yìn láti máa ráǹkì àwọn àbá àkásí wa máa ìyẹn ni ó máa dìtámì gbígba ọ̀rọ̀ wọn wọlé àbí kíkọ́. àbí káṣá wò pé ọ ah, yóò wá jẹ́ pé ọlọ́run ọgbà fún oníjọba wà sọ káwọn fẹ́ rí kò sí tíjọba bá fẹ́ ṣe lọ́ba jọba tàwọn alálàáfàdé òun ni wọ́n pè ṣé ìyẹn ni yóò pàtàkì sí wa gẹ́gẹ́ bí mùsùlùmí ni táàfì máa wá ránkì lọ fàbẹ́ tí ó wà dìtà ní pé bá sọ gbà so gbogbo àwọn kẹlẹ́ yẹ kí ìyẹn dúró wà bẹ́ẹ̀ nígbà tí bàbá wa ṣé ń sàlàyé fún wa pé àwọn nǹkan mẹ́ta kan bẹ̀ o ìbejì lọ́dọ̀ ń ṣe wọn téèyàn bá ṣe kan bẹ̀ tí ò ṣèkejì ọlọ́run ní gba ìkan bó ti wù kọjá tó wọ́n wá bẹ̀rẹ̀ sí sàlàyé rẹ̀ fún àwọn àkọ́kọ́ òun ni ṣukurullah kéèyàn máa dúpẹ́ fọlọ́ ẹni tí bá dúpẹ́ tọ́wá ní àwọn òbí òun ò nítumọ̀ òun ò ní dúpẹ́ fún wa aláàní ọlọ́run ò ní gba ìdúpẹ́ rẹ̀ gbàtí bàbá wa mẹ́rin wa wọ́n wá mẹ́rin wa pé sẹ́bẹ̀ gbọ́tọ̀lọ̀ sọ́dọ̀ alukurani ní sọ́dọ̀tò lukumanu pé anishkuli waliwali dayika ilayya almasir máa dúpẹ́ fún mi ìwọ ọmọ máa dúpẹ́ fún mi lẹ́yìn náà máa dúpẹ́ fáwọn òbí rẹ méjèèjì ilayya almasir gbogbo padàbọ̀ yín ọ̀dọ̀ mi ọlọ́run ni ọ̀dà sí so ajá yí pé man ṣakara lọ́ha wàlàm yẹ́sùkúrú wà nídẹ́yì ẹni tó bá dúpẹ́ fàlà tí ò wá dúpẹ́ fáwọn òbí rẹ̀ fàṣukúrú hù mọ̀rẹ́dúdú nílé ọpẹ́ rẹ̀ ọlọ́run ọ̀dà pa àfúnpọ̀ wọn fẹ́ torí pé nǹkan ìbejì ló ń ṣe dúpẹ́ fún mi pé èmi ni mo dá ọ èmi ni mo èmi ni màá máa bọ́ ọ èmi ni màá kẹ́ ọ èmi màá pa ọ èmi màá gbé ọ dìde èmi màá fi ọ sáàyè tó yẹ ṣùgbọ́n tó dúpẹ́ báwo bí rẹ tí mo ní kọ́ ọgbà náà ọ̀dọ̀ wọn wáyé ṣebí tí wọn bá pè rí kíní kan wọn ni wọn pè rí kíní kan tí wọn fi ṣe náà so ọmọ ọgbọ́dọ̀ sọ wípé tòbí òǹgbò kọ́dà kóbi rẹ̀ ó jẹ́ kí wọ́n jẹ́ mùsùlùmí tó gbẹ́sìn yìí ọ máa yọ àyè dáadáa ńlẹ̀ fún wọn ní títa yé ẹ̀sìn ní onígbọ̀dọ̀ dà yín pọ̀ kódà ọ̀ gbọ́dọ̀ sọ pé wọ́n bẹ́nu sọ̀rọ̀ torí pé kèfèrí ni wọ́n kódà ọ̀ gbọ́dọ̀ sọ wípé o ò ní fún wọn lóúnjẹ kódà ọ̀ gbọ́dọ̀ sọ wípé o ò fún wọn. ní ẹbí ẹ̀rọ pé amọ́tò fún aná níìsì ṣọ́ọ̀ṣì wọn máa gbé lọ kò sí tọ́kọ̀ gẹ́gẹ́ bí ntọ́mọ gbọ́dọ̀ ṣe sóbi ẹ̀ ọ̀rẹ́ yẹn ni so ẹ̀sìn eléyìí àìjẹ́pẹ́ náà ni gbogbo ayé mú lọ pé káfíńtayé wàhálà ìníjà yọ̀ dàrú ẹ̀sìn tọ́jọ́ pé ìyọ ìwọ ti kèfèrí fún kèfèrí lọ́wọ́ mùsùlùmí nínú àwọn mẹ́jọ tọ́nà ní káfún zaka kèfèrí wọn náà àdìmọ́ àlọ́ fatikulu bùhù àwọn tọ́jọ́ pé a rò pé ọkàn wọn eléyìí eléyìí tẹ́lẹ̀ yìí bá rí dáadáa ó lè fẹ̀ sílẹ̀ ṣùgbọ́n tí èsì pẹ́ wà sọ pé a fi fún ọ ní kínní fi ẹwẹ̀ so ẹni tó bá dúpẹ́ fọlọ́ tí ò dúpẹ́ fáwọn òbí rẹ̀ ọlọ́run ní gbọ́pẹ́ rẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ìtọ́ àtúnlá mẹ́gẹ́rì tọ́ àti rasul ẹni tó bá lọ́lọ́ ló fẹ́ tẹ̀lé òun ní tẹ̀lé ànábì ìbejì lọ́lọ́run ọba ṣe wọ́n ní kílẹ̀ rí bàbá tó mẹ́rin wà ní pé ọlọ́run ni mani atọ arọsula fakọdi atọ alọha ẹni tó bá ti tẹ̀lé ànábì òun ló ti tẹ̀lé ọlọ́run o so ẹni tó bá lọ́lọ́run ló fẹ́ tẹ̀lé òun ní tẹ̀lé ànábì ọlọ́run ní gba ìtẹ̀lé rẹ̀ ó méjì ẹlẹ́ẹ̀kẹta òun ni ìkọ́mù sọ̀lá mi gẹ́rì zakat kéèyàn ò kọ́mọ yọ zaka ibi tá a ti máa rú bẹ́ẹ̀ sì wá ìṣe rínu kéèyàn ò kírun kọ́mọ yọ zaka ọlọ́wọ́ ní gbàrún rẹ̀ ṣé gbogbo ẹni wá sí lọ́wọ́ alágbára àti yọ zaka ibi tá a ti mọ̀ pé ihun tó lágbára jù ní ẹ̀sìn wa yìí òun ni tá a dì sọ́kàn tá a fi ń ṣẹ̀sìn nígbà míì kì bá ṣe ń ṣe gan ihun tá a dì sọ́kàn so èèyàn kírun ṣùgbọ́n ó ti mọ̀ pé zaka ọ̀rẹ́ yẹn ní fóun kó wọn yọ ó sì ń gbìyànjú pé kọ́nà tẹ̀ yára náà ti jẹ́ kábí zaka tó sì wà ní ẹ̀mí rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tọ́lọ́wọ̀ wá jó rí kò jẹ́ orí láti ṣe débi zaka tọ́lọ́wọ́ fi mú kúrò láyé ṣùgbọ́n wá níjọ́ ìbẹ̀rẹ̀ kíámà ọlọ́wọ́ bèlè ẹni tọ́yọ zaka náà ni torí kíni torí pé ọlọ́wọ́ bá ti rí àkídà rẹ̀ ìsọ́kàn rẹ̀ nípa zaka wípé à zaka yíyọ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ ni fún mùsùlùmí o so gbogbo ìbánu mùsùlùmí ọ̀dọ́ máa fi sọ́kàn pé Ma yọ zaka ma yọ zaka kọ́ra ọmọ bẹ̀rẹ̀ rẹ. so iru so irú bẹ́ẹ̀ ni ọrọ hajj hajj ni bẹ́ẹ̀ ta ní rí oṣù àwọn aláàjì hmm, bóyá ni sọ pé so gbogbo ọba mùsùlùmí náà gbọdọ ó wà nú wa pé ọdún yìí ni pẹ̀lú ògùn Ọlọ́run so káàtì máa ṣiṣẹ́ tán kódà pé kú ti dá máa wí ẹtí ọ̀rọ̀ jẹ náà wọ́n mà ní kọ́ náà máa sọ fún wọn lọ ájì náà torí pé bá a ṣe ń kírun yẹn bá a ṣe ń gbàwẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan yòókù yìí náà ìlú fi jẹ́ wípé kò sóore kankan bíi pé ẹ̀sìn mọ́kàdé ń ṣe pàtó torí pé ìkẹ́ lórí pẹ̀sì náà ni ṣé èèyàn wá ti mọ́kàdé lọ́ba pelére èèyàn ti mọ́kàdé lọ́ba lóhùn ti sábà kánà yìí kò ní ìtumọ̀ kankan torí pé ìtọ́jà kò wúlẹ̀ lọ́ọ́ ṣe lọ́lọ́ọ́ ọ̀ràn yẹn lọ́nà lọ́wọ́ ṣe lẹ́yìn kó o dé kó o dúpẹ́ nọ́mà gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe máa dúpẹ́ so àbí Allah subhanahu wa ta'ala tọ́wọ́ ajẹ́ pé wẹ́ẹ̀sì ni Allah fún àwa pé ká máa jẹ́ olùsìn rẹ̀ àdúpẹ́ dákun kí gbà máa lọ́wọ́ àwọn a fẹ́ sàlàyé fúnra wa àti tọrọ àdínkù kẹ ọlọ́run kẹ ọlọ́run orí ajẹjẹ ọlọ́run fún ẹni pé ọba tó ní gẹgẹ ó ò ní so báwa bá ń tún tọrọ rẹ̀ pé ọlọ́run àkọ́bá kí ànábì bá gẹ̀ àwa la fẹ́ torí gbogbo ohun tí gbogbo bá tí bá ti bu wàrà wàrà ọmọ àrùn ń gbogbo ohun tí bá pé ní àgbà kọjá fi ṣe so abiala kódà kún kó gbogbo wa àwọn tá a wa gẹ́gẹ́ bí n tá a máa sọ fúnra wa pé ẹ̀sìn yìí ẹ̀sìn ìmọ̀ ni ẹ̀sìn yìí ẹ̀sìn tó ní ìdí àlàyé ni tẹ́yà gbọ́dọ̀ ṣe àlàyé rẹ̀ dáadáa kó yé so ìsìláàmù kìí ṣe ń tẹ́yà ọkà máa ré lórí kọ́ ìsìláàmù tọ́lá wọn bá fi rán ànábì ìṣá ìṣálọ́lá ọ̀ṣọ́lá torí gbọ́dọ̀ wọn fẹ́ dààmú fún wa kò fẹ́ dààmú fẹ́ tọ́ran sí wa kò fẹ́ dààmú fáwa tọ́ran sí so aláàwù rẹ̀ ti yanjú gbogbo ẹ̀ kò ní ìdí àmọ́ rò ní kẹ́kẹ́ ò ní pé ha mò ń brainstorm mò ń ronú ah níta ẹ sọ yìí kí la lè ṣe sí o kìí sẹ́sìn gbogbo nǹkan pátá wà láàyè lọ́wọ́ wa ti solution rẹ̀ lẹ̀ fúlànàbí sálàlá sálà gbogbo ẹ̀ lànàbí ti ṣàlàyé rẹ̀ kó tó kó bẹ̀ gbogbo ẹ̀ lọ́sàrà ìfáwọn sọ̀hábà iná pàtó jẹ́ pé kìí ṣe gbogbo ẹ̀ lànàbí rí practice nígbà tá a lẹ́bi bẹ̀rẹ̀ ayé ṣùgbọ́n gbogbo ẹ̀ làlàyé yẹn ti wà ńlẹ̀ débi wípé àwọn sọ̀hábà gbà mí wọ́n máa tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n ní ewu rẹ kí ni ẹ̀sìn sọ pa kí ni yòó àwọn èyí sọ pé kí lè rí sí àwọn àyẹ̀ sọ sọ pé mo rí tánàbí sọ báyìí jọ kaba yìí lápèjúwe ọ̀rọ̀ kánàró tọ̀ àbí kábẹ̀rẹ̀ tọ̀ ẹ̀rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú tó gbajúmọ̀ ń jọ táwọn bàbá bá rí tí mùsùlùmí kan bá nàró tọ̀ wọ́n kèfèrí kèfèrí ọlọ́run bẹ̀rẹ̀ lọ́kùnrin obìnrin ò tẹ̀ gbọ́dọ̀ so àìnítìjú àti ntí ayé sọ wọn dà òun lọ fa kóbìnrin máa nàró tọ̀ ẹni tàbí kóbìnrin máa tọ̀ níta gbangba kódà ọkùnrin gan nínú ẹ̀kọ́ ìtọ̀títọ̀ ànábì kọ́ wa débi pé ọkùnrin gan ò dúró kọ́tọ̀ níbi tó yẹ pé sẹ́nìkan bá yọ báyìí yóò sì rí yóò rí nǹkan rẹ̀ gẹ́gẹ́ àtikọ́jẹ́ yìí pé yọ kọ̀ yìí síbi ìsítàrù ni wọ́n pè kéèyàn wá nìkan tí ọ̀rọ̀ ra sákọ́lọ́ tẹ́ ẹ̀ wá dúró tẹ́ ẹ̀ ń tọ̀ ń bẹ̀ tí ó kọ̀yìn sí ẹni tó bá yọ ojú tí ó rí tó ẹ̀ kọ̀yìn sí rẹ̀ ní òrì ìsìtàrù ní ṣùgbọ́n tẹ̀ ń pé ọ̀làjú ìwé àkàbọ̀sódì ìjẹ́kọ̀dére ìlọ̀lú èbóyá wèrè westernization ó ti yí ọpọlọ àwọn èèyàn padà kúrò níbi ibi tó oore wọn gẹ́gẹ́ wà láyé àtisọ̀run so ṣùgbọ́n lórí ọkùnrin ọ̀nà rútọ̀ àdúgbò nínú àrútọ̀ ìyá wa Aisha rọ́jàlá tara àyà àwọn sọ pé àwọn ò rí kànábì ọ̀nẹ́rù tọ́ni ìyàwó àìsà gẹ́gẹ́ tọ́jẹ́ ìyàwó wọn. kẹ́ẹ̀tì mọ̀ pé sẹ́ẹ̀rì gbogbo àwọn àáfàá tí bá ń sọ pé ẹ bá jáwọn aládìsí lówó bá àmúlé o àdìsí ibùdó máa já ibùdó kìnìún kan wọ́n ma máa dàrí àmúlé o àwọn ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ fún igẹ̀ ní torí wípé tíọ́rì òun ni àdìsí pírátíkà tí ẹ bá lọ polytechnic yìí sì tọ́lọ kọ́ mechanical engineering yóò mọ̀ ní nínú ìwé pé kíní kan báyìí kíní kan báyìí níbi kíní kan báyìí kó practical yẹn kó go to field ó ṣe pàtàkì gan kó mọ̀ pé báyìí náà ṣe báyìí náà ṣe gàgàn ìyẹn ló máa ń fẹ́ dá wàhálà ní láàrin àwọn engineer àtàwọn bricklayer àmì pé àwọn engineer sì kéde ìbí ìwé làwọn ti kà á àwọn dandan làwọn ọmọ bẹ́ẹ̀ ṣe é sàn kó àwọn ọ̀bẹ nílé ẹnjìnà àwọn ilé ẹ̀sán ẹnjìnà no no no no no it's not my work it's not my work. téèyàn bá mọ nǹkan tí ọ̀rẹ́ tí ká lè tí ọ̀pá mọ pírátíkà rẹ̀ kò mọ nǹkan yẹn. so tíọ́rì ni Quran pírátíkà rẹ̀ ni hadithi sọ̀rọ̀ fàdàbí sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọlọ́dẹ̀ kílíà rẹ̀ ọ̀dà mọ́ wọn lọ́wọ́ ni ọlọ́run ní wà nàbí bá a sàfin ummi yìí na rasulan minhum yatlu alayhim آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين ọlọ́run lòun ọlọ́run gẹ́gẹ́ lòun gbé òjíṣẹ́ kan látara ogunlọ́gọ̀ àwọn aláìmọ̀kan kí ni tí ọba ṣe fún ọ yóò máa yẹtìlú àléhìn àyà àtìhì yóò máa ké kùránì fún wọn wàyúzà kíhìm òun ni yóò máa sọ wọn di ẹni tó má yóò máa júwe ní tí a lè ṣe tí wọ́n fi di mímọ́ tọ́lọ́ wọn fi fọ̀ wọ́n mọ́ fún wa wàyí alimuhumul kitaaba wal hikma yóò wà á máa fọ wọn báwọn gan ṣe máa kùránì ike wal hikma àti hadithi tí wọ́n máa fi tú quran wọn bá ní wàyí kánú mi kọ́ búlù láti ìdọ̀lá ni mo tí ẹ bá ṣe bẹ́ẹ̀ inú inú ìsìn náà ni gbogbo wọn wà tẹ́lẹ̀ kó tó di pé quran wá dé àti hadithi tí sàlàyé quran so ṣùgbọ́n ṣe rí quran dùn mọ́ ha hadith sọ̀rọ̀ ó mọ̀ torí n tó so mọ́ hadith ó pọ̀ gan n tó so mọ́ hadith sáfẹ́ Quran sangiri tí báyìí ni direct from Allah subhanahu wa ta'ala fanabi bó ṣe wà náà lànà bí ṣe gbélé fún wa ṣùgbọ́n hadith ọlọ́run ló ní ànábì ló sì fi rán ṣùgbọ́n kèé ṣe ọ̀rọ̀ direct látọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ ni hadith ìdájọ́ ìdájọ́ ọlọ́run òun ni hadith ni kì í sọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ni ẹ̀jẹ̀ fún alẹ́ rí èmi gẹ́gẹ́ ní ìsìn ni mo bá sọ fún yín pé gbogbo ẹ̀yin jàmá wa ẹ wá bí lọ́la a ní ọ̀rọ̀ kẹta fẹ́ sọ ẹ wá bí lọ́la direct ọ̀rọ̀ èmi mo sọ fún yín ṣùgbọ́n tí bá rà àbá yìí ní ìsìn ọlọ́pàá tó dúró yìí lọ sọ fún àwọn jàmá pé kó wá bí lọ́la tọ́ba débi tó ní àwọn àfa wa ní kẹ́ ẹ wá bí lọ́la a sọ̀rọ̀ fún àtọ́sọ ọ̀rọ̀ mi kọ́ ṣùgbọ́n ìdájọ́ ni ìdájọ́ mi so tí ẹni tí ọ̀rá tẹ̀lé ń tí ó sọ èmi náà ni òṣèké ni ọ̀tẹ̀lé báyìí ní àdìsí òfin ṣe kírun tabakẹ́ bá tàbí káwákẹ́ àdìsí lẹ́yìn rẹ̀ torí kí ni torí pé kìí sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànẹ́bì ni ṣùgbọ́n ìdájọ́ ọlọ́run ni mo rò kó clear so ànẹ́bì ló fi ọ̀rọ̀ tiẹ̀ gbé kalẹ̀ pé báyìí ni ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì nǹkan ìdájọ́ ọ̀lẹ́ èyí ó jìyà ni àbẹ́yẹ̀ wọ́n gbẹ̀sẹ̀ lórí rẹ̀ ni o ọlọ́run ló nìyẹn so bí àdìsí ṣe jẹ́ o nìyẹn so anabi wa sallallahu alayhi wa sallam ó wá yanjú gbogbo nǹkan yìí tán pátápátá débi pé kò fi nǹkan kan lẹ̀ ìyá wa Aisha sọ pé àwọn ò rí ànábì rí kọ́nà rútọ̀ àdìsí kanu tó clear tí èsì rọ sàbẹ́kẹ́ yìí sọ pé òun rí ànábì tọ́nà rútọ̀ irú ọ̀rọ̀ báwọn ló máa dàrú báwọn orientalist lójú àwọn mọ̀nàfìkì àbáwọn àfa àtọ̀rọ̀ òye sáwọn bá fẹ́rí wọn ni àwọn máa dáná o èwo wá ní ká ṣe ní ìsìn báyìí Aisha yàwó ànábì wọ́n ní ìparọ́ sàábé ọmọ ẹ̀yà ànábì wọ́n ní ìparọ́ ọ̀rọ̀ kan ní àti sọ lọ́yàtọ̀ síra wọn lórí ìdájọ́ ẹ̀yọ kan ọ̀rọ̀ ànàrútọ̀ ànàrútọ̀ yàwó Aisha ni mara aitu nàbí yasọ̀rọ̀sọ́lá òun ọ̀rọ̀ ànàbì kọ́nàrútọ̀ ni láyé. sọ̀hábẹ́ kan ni àwọn lọ bí báyìí báyìí òun sì rà nàbì tó nàrú tọ̀ ibẹ̀ ni wọ́n ti wá fẹ́ kó confusion confusion bá wa pé sọ́tàn níta pẹ̀lú àdìsí náà nù èmi tó dàrú nìkan ní kéè náà rútọ̀ nìkan ní náà rútọ̀ ìrárá kọ̀ dàrú pàápàá kọ̀ dàrú kankan ibẹ̀ lè yóò ti mọ rírì àwọn àfẹ́ẹ̀sìn kọ́lọ̀ mọ́tà bá san tó ti lọ́nu wọn lẹ́sàn-án rẹ̀ kọ́lọ̀ ń bá wa fi wọ́n sàlìjẹ́ náà gbogbo àwọn tó kù láyé inú kọ́lọ̀ ń dákun kọ́ bá wà pẹ̀lú wọn títí táwọn náà tó fi ṣíra dáadáa kọ́lọ̀ ń kọ́ fàwọn náà sínú wọn kọ́mọ̀sẹ̀ wá ní àfáàyìn tí ń jẹ nìkan mọ̀ ń wá kọ́mọ̀sẹ̀ wá ní bàtẹ́ níyì bàbá santójó dodo èèyàn ní níyì mà ìdí òdodo gẹ́ni yìí wà torí pé irọ́ yóò padà já ọ̀rọ̀ táwọn méjèèjì sọ ọ̀rọ̀ ni ìyàwó Aisha ìyàwó ànẹ́bì ni kọ́mọ̀ kẹ́kẹ́ ń pa ànẹ́bì jùgbà tá ànẹ́bì bá wà nílé lọ sọ̀kè ṣe pé táwọn ẹbí bá ń lọ táwọn ẹbí bá ń jáde lọ ni máa ń tẹ̀lé àwọn sọ abẹ́ ni wọ́n máa ń tẹ̀lé àwọn ẹbí jáde so gbogbo nǹkan tí àwa ibi àwa ṣàṣẹṣọ yìí òun ọ̀rá ẹbí rí kọ́nà ló tọ̀ òótọ́ ni sọ abẹ́ jẹ́ ìṣẹ́jáde níbi báyìí gan ni ó tún júwe bẹ̀ ànẹ́bí náà ló tọ̀ ìyá wa Aisha ò sì bá sáadé ń jiyàn sàádé ọba ìyá wa Aisha jiyàn torí wípé ìwọ sàádé ẹ̀yin ẹ̀ ń tẹ̀lé ànábì jáde ibi tó o ti sọ pé nìkan yìí ti ṣẹlẹ̀ yìí èmi ọ̀tẹ̀lẹ́yìn lọ bẹ̀ tá a bá jáde ní ìsìn tá a bá wá dé àwọn ọmọ kéwù làwọn ìyàwó wọn máa bi léèrè pé níbi tẹ́ ẹ lọ bó o níbẹ̀ rí so sẹ́yìn wá bèrè pé ìyàwó wọn ọ̀mọ̀ wá nù kẹ ìyàwó rẹ̀ gan kò tiẹ̀ mọ ọwọ́ àwọn ọmọ kéwù ní tuntun béèrè kó lè mọ mí ní ibi tọ́jọ́ pé kò láǹfààní síbẹ̀ so gbára délé òun ni ó mọ̀ ní àwọn ọmọ kéwù náà lè mọ̀ ní máa ṣẹlẹ̀ nù yàrá lásìkò bàtí bá bọ́ ogun asọ́lẹ̀ wọn ò lè ṣàlàyé bí mo ṣe máa ṣe pété àfa àbá fẹ́ sùn bí ẹ ṣe máa sùn gẹ́gẹ́ rè ìyàwó ló lè sọ pé bóun bí ṣe máa sùn ni ọmọ kẹ́wọ́ ló lè sọ pé tá a bá jáde bá a fà wá ṣe máa ṣe rè so nǹkan ìkọ̀dàrú kẹ̀kẹ́ àwọn mọ̀nàfíkì wọ́n tẹ̀sẹ̀ máa wá dojú ẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ wọ́n wà á máa gbé àwọn irú nǹkan báyẹn sẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n wà á máa sọ bíi pé ó takora wọn kò lè takora wọn erin ló dúró kalẹ̀ yìí ẹnìkan dúró wájú erin ẹnìkan dúró lẹ́yìn erin ẹnìkan dúró lẹ́gbẹ̀ẹ́ erin ẹ wá fún kálukú wọn ní báírò àtìwé ròyìn erin bẹ́ẹ̀ tó dúró wájú erin ó ṣe ròyìn erin ó yàtọ̀ sí bẹ́ẹ̀ tó dúró lẹ́yìn rẹ̀ ó ròyìn náà sì ni ẹni tó lè ròyìn ẹ̀ pátápátá lẹni tó dúró wájú tó tún dúró lẹ́yìn tó tún dúró lẹ́gbẹ̀ẹ́ tó gbogbo wọn èyí sì sọ nílọ torí pé ànábì gan ti qualify wọn wípé àwọn sàhábè mi yín tí wọn bá ti sọ ọ̀rọ̀ ni yín ló fi jẹ́ pé tẹ̀ bá ti tọ́ àyàn fún kankan náà àwọn sàhábè tẹ́ẹ̀ bá bú sàbẹ̀ ó ní yẹ hadithi wa tẹ́ẹ̀ bá ti ráàbà kan tó bá mẹ́nu lé sàbẹ̀ báyìí tó bá ń bu kí wọ́n kìlọ̀ fún tí ọba ti gbọ́ kìlọ̀ wà láyé táàgì ẹ̀ kẹfẹ́ rí ni. torí ó ní yẹ hadithi tó clear sẹ́ẹ̀rí èyí ó nísìnyí nínú ìsìlámù yìí tó bá ti rẹ́dì ọlọ́run àtàlẹ́bí mo fẹ́ tẹ̀mí èyí ò ní sinmi téèyàn bá tíyẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tribalism ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ ọ̀lú àbí ọ̀rọ̀ ẹbí àbí ọ̀rọ̀ kìnìkan lèyìn bá àbí ọ̀rọ̀ gbẹ̀yìn kan ṣe pàtàkì nínú ayé lèyìn bá fẹ́ tẹ̀lé èyí ò mọ̀ ní pírọ́blẹ́mù nú ẹ̀sìn wàláì èyí ò mọ̀ ní pírọ́blẹ́mù gan ẹni tí ọ̀ka rẹ̀ ọ̀balẹ̀ nú ẹ̀sìn tí ó rí ṣe òun ni pé ọlọ́run àtàrẹ́bí mo fẹ́ torí àwọn ọlọ́run àtàrẹ́bí nìkan ni kòsìkè àbáwá bàbá sọ ìtẹ́wókè láì yóò àdúró lórí rẹ̀ lórí òfurufú àlìjẹ̀nu náà lè ṣe yẹ babaláwo náà lè ṣe tẹ́lá náà ṣe ẹ tọ́tù ọ èkìní kan ó sì ṣe ọ nǹkan ó sì ṣe yẹn lóòótọ́ gbogbo yẹn nǹkan ṣètọ́ ni gbogbo yẹn rọrùn bẹ́ẹ̀ àṣẹbá babaláwo náà máa ṣe gbẹtugbẹtu fún oṣù nìkan ṣé ṣé láìláì lọ́wọ́ babaláwo wí tó papọ̀ tó fi àwọn kankan tó ní kẹ́yìn ó forí lé gbó nígbà ẹni náà bá aláàbùkárù so àwọn nǹkan yìí ó yẹ kó clear sí wa ó yẹ kó clear sí wa ká sì gbà bẹ́ẹ̀ ká sì máa tẹ̀lé bẹ́ẹ̀ pé ọlọ́run àtànẹ́bì sallallahu alaihi wasallam gbogbo àwọn àfáàgbà ìjẹ́ sọnù ó ní bí àdìsí ló clear tànẹ́bì sọ pé látàṣubú àṣàhábì sábà sábà ní sábà obu ní jẹ́rẹ̀ sábà obu gbọ́dọ̀ èéfú gẹ́gẹ́ là nẹ́bí wa mú wa látàṣubú àṣàhábì ẹnìkan kánú yẹn ẹ má bu àwọn sàbẹ̀ mi ẹ wà nàbí sallallahu alaihi wasallam ó sọ pé yọ padà ṣẹlẹ̀ táwọn yóò máa ṣàṣe táwọn yóò dẹ̀ máa tẹ̀lé wọn. Ànábì ní la tasubbu ashabi ẹnìkan kánú yóò gbọdọ̀ bu àwọn sàbẹ̀ mi o Ànábì ní law anfaqa ahadukum mithla jabali Uhudi zahaban tá a bá rẹ́ tó ṣe ìgbìyànjú ní ẹ̀sìn yìí tó ṣe gbìyànjú tá a ìgbìyànjú rẹ̀ tó tó déédéé òkè Uhudu tó jẹ́ pé rọ́ọ̀ ni góòlù tútù òun ni ló tó gé wúdù fún yàn lantabulugu máa balagawu asahabi ẹ lè débi táwọn sàbẹ mi dé inú ẹsìn láéláé anábì yìí wà lánà sí fàwọ ẹ tẹ lè dé dàdí ẹ ẹ wò yẹ ẹ bá nàbí ṣe gbé kalẹ̀ ẹ bá nàbí ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ ẹ bá tẹ̀lé ọ̀rọ̀ yẹn o látàsúbù asahabi ẹ yẹ kọlọ fún asahabi mi kọ́mà sílá látàsúbù asahabi ẹ gbọ́dọ̀ fún àwọn sàbẹ̀ mi lọ àǹfààkọ àádókò mísìlá jábàjì òwúdi záàbà bàbá rẹni tó gbìyànjú nù yín nínú ẹsìn yìí tí gbìyànjú rẹ wá tó kẹ údù tó wá jẹ góòlù ni láńtàbùlùkù má balaga wú àsàhábí ẹ ẹ lé débi táwọn sàbẹ̀ mi dé láíláí ní ọ̀rọ̀ ẹsìn àdébìtì wà lánàá sí fàwọn ẹ ẹ tiẹ̀ lè dé dàdí ẹ ẹyà àbá àkàwájú lónìí ké ẹ mẹ́ta lọ àbúrò ẹ làwọn àdèmọtẹlẹ. ama gbọ́ àtùmọ̀ hó àbúrò rẹ̀ àti ọmọ tí àbúrò rẹ̀ àtọ̀jẹ́ pé oníkìríkà kọ́nà àárín inú àwọn èèyàn tẹ́kọ̀ọ́ àwọn àbàtẹ́ pé àwọn sàbẹ́ ni ẹ̀ńtọ́ ẹ̀kọ́ ń jẹkújẹ ni ẹ̀ńtọ́ ẹ̀kọ́ kọ̀ mọ̀ tí kọ́nà àárín inú àwọn àfà tẹ́kọ̀ọ́ àwọn àfà èébú ara tí mẹ́lára àwọn sàbẹ́ sàbẹ́ tí ojú rẹ̀ fọ́ sọ́nù èèyàn sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ àti ẹjẹ nsọkanu ti sọ àbá rẹ ṣe fún yín tó ti dàfọjú abdullahi bin umi maktum ó ní apẹ̀rún kejì fànàbí lẹ́yìn bilal bilal lọ gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ ní nínú ẹni tó náà tó pẹ̀rún fànàbí abdullahi bin umi maktum torí rẹ̀ lọ́lọ́wọ́ bá fi sọ odidi odidi súra kalẹ̀ ní quran súratu abasa abasa wàtàwàlà anjáwul ahama abdullahi bin umi maktum yìí afọ́jú ni ànábì wọn bá àwọn èèyàn ńláńlá sọ̀rọ̀ àwọn àbúràbí àwọn wàlídìí ọmọ mùkírà kẹkẹ àwọn ọlọ́lá mẹ́ta àwọn èèyàn pàtàkì pé ẹ̀bà ìsìlámù ẹ má sórí ibú ẹ dákun kankan lẹ́yìn yìí àtọ́lọ́hún ti àṣẹ wá àtọ́ta tó létí òun ti gbọ́ ọkọ̀ ọ̀fẹ́ abánẹ́bí ni pé tọ̀ èmi ti fẹ́ di mùsùlùmí o kí ni ká ṣe o ọ̀pá tí wọ́n ti ń tẹ̀lé bọ̀ báyìí tí wọ́n ti ń tẹ̀lé bọ̀ báyìí wọ́n ní ànábì ànábì ha ànábì wọn ò kí ha o àbísí pẹ̀lú àwọn èèyàn kẹ̀kẹ́ lànàbí ojú ànàbí bá change sí ah, ẹ mọ bí kẹrù ah, mọ disturb mi lójú ẹsẹ̀ láyé bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ẹni táwọn ń pè láfọ́jú aláìní ọlọ́run bá ní abasa watawalla ó sì fajúro ànàbí ó sì fajúro ó sì kọ̀yìn torí ipá fọ́jú lẹ́ni tí ń bọ̀ wá bọ̀ à tá bóò ló ṣe mọ̀ wípé ẹni tí ń bọ̀ wá bọ̀ ń gan ó ti ṣe tá àti tẹ̀lé ń tó ń wí ẹni tí ògiri lójú tiẹ̀ ń ó ti ṣe tá àti gba tọlọ́run ọba sì máa gidi lára èèyàn tó mọ̀ pé gidi náà ní kọ́lọ́run wà lára èèyàn àwọn tó kọjú sí òun bí jọ gidi lójú tí láyé òun gidi tí ń bẹ lára àwọn gidi torí pé kò sí ọlọ́run ọba lára wọn. ẹ kódà gbogbo níbi máa sọ pé ajilihi máa o ẹni mi bá mi wí nítorí rẹ̀ tọkùnrin bá ti ń bọ̀ bá mi mọ̀átábà ìbáwí tìfẹ́ ìbáwí tí bàbá máa bọ́mọ rẹ̀ wí ìbáwí tọkọ máa báyàwó ẹ̀ wí mọ̀átábà ni wọ́n ń pè nínú kéwu ìbáwí tìfẹ́ ọmọ tá a fẹ́ kó sì rí ta wá mú tó rìn kùn ta wá mú ta wá nà ara rẹ̀ bá bọ́ ní à ẹ fẹ́ pa ni ń àbá mọ̀átábà la ṣe fún ìbáwí tìfẹ́ so ọlọ́run ọba bá ànábì wí nítorí ẹni ẹni ń padà pẹ̀lú fún ànábì ẹni lọ́wọ́ bá ànábì pé ìwọ ń ṣe ọlọ́run ìrètí ìbára tí ó mú mi wá mọ́ṣáláṣí láti kírun ṣé máa kírun tèmi ń lé ànábì ní máa lọ máa lọ mo ti gbọ́ torí kò tí ì sí máa kí máa kí kò tí ì dé bá ànábì kè é tí ì sọ̀rọ̀ fẹ́ nu ṣùgbọ́n báyìí ń ṣe pẹ̀yìndà kábàá yìí lọ́lọ́run ní ọ̀yà lọ sọ fún pé lọ sọ fún ànábì pé kò sí dọ́kàn mi o tí bá ti ń gbọ́ ìpè irun tí ọba ti lọ kí ní mọ́ṣáláṣí ìní bá àwọn rẹ̀ kí ń lé o lànà ìpè bá ní mo pe ọkùnrin wá padà tẹ́ bá rí tẹ́ni ń ṣe ó ṣe okùn láti lè rẹ̀ lé mọ́ṣáláṣí ni okùn ni máa ń tàn báyìí lọ mọ́ṣáláṣí sàbẹ̀nù àwọn téèyàn máa bú nìyẹn o so àwọn ẹni ìwé sẹ́ni èbú so ló fi jẹ́ pé nǹkan yìí ó ṣe pàtàkì sí wa ká gbọ́ ẹ̀sìn yé nítorí tọ́lọ́ àtòjíṣẹ́ rẹ̀ nìkan sẹ́gbọ́n ẹgbẹ́ pé ìyẹn ní bá ń bẹnu báyà wọn pé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lórí nǹkan yìí ǹgbà tí èyí ṣe pé ẹnìkan ló lè sanwó lẹ́sàn-án èyí tí wọ́n ń dàrẹ̀ rẹ̀ lọ́sìn òun ni pírẹsidẹ́ǹtì Egypt tó kú sí court ní ṣebí ìjà àrùn kọ́ Morsi àbí Morsi ntàgbà pé kò sí nǹkan kan nínú tó lè ṣẹlẹ̀ láyé tí Islam ò ti ní ìpalẹ̀mọ́ fún sábà pé Morsi ó kù the first elected president ní Egypt àkọ́kọ́ olórí orílẹ̀-èdè tó jẹ́ pé ìbò ni wọ́n fi gbé wọlé ní Egypt Misra ke Misra ìlú ẹ̀sìn ni Misra ìlú ẹ̀sìn ni so ṣẹ̀ríà ni wọ́n ń lò iná ní bẹ́ẹ̀ fi ń da tẹ́lẹ̀ ẹ̀ẹ́rì tọ́lá wa ti dọ̀rọ̀ pé wọn ò lo ẹ̀sìn mọ́ ẹ̀ẹ́rì bíbẹ́ ó ti bàjẹ́ Misra ìlú ẹ̀sìn ni torí àwọn tí wọ́n rúlu bẹ̀ ibẹ̀ ni mo sọ fún yín pé amúrù ọmọ aásí ọlọ́ọ̀rùl ìkànnì àwọn sàbẹ̀ amúrù bùnú aás ta lọ́nà lọ umar bùnú khattab nígbà tí umaru di pẹ́sidẹ́ǹtì òun ló ní kí amúrù ọmọ aásí ọlọ́ jẹ́ gómìnà ní Egypt Misra lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá ti gba àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ lọ́wọ́ Fìràhùn pẹ̀lú ìpè Musa tọ́lọ̀ wọn bá ti ní kí ànábì Musa kó kó àwọn ọmọ Ísírẹ́lì kúò tó ti là wọ́n lọ́wọ́ ìyà tí fìràwọ̀ àtàwọn èèyàn rẹ̀ fi ń jẹ wọ́n so islam ló ń rúlu mitra nínú àwọn alifutuhatul islamiyya mímà gbàlú mímà tẹ̀lú àwọn nǹkan tí islam àwọn ìlú tí islam ṣí pẹ́pẹ́ islam ló dominate ẹ̀ islam ní ló bẹ̀ ìkànnì rẹ̀ ní misra egypt amúrò ọmọ asi òun ni umaru ní kọ́ lọ jẹ́ gọ́vnọ̀ nígbà tí umaru ń jẹ́ president ní madina amir president general ní madina gbogbo àwọn alibuludanu ní islamiyya gbogbo àwọn ìlú tó bá jẹ́ ìlú ẹ̀sìn bíi iran iraq misra sudan gbogbo àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa rán àwọn gómìnà kọ̀ọ̀kan lọ lára àwọn alifutuwatul islamiyya àwọn ìlú tí a wò pé ń bọ́ ẹ̀ka ẹ̀ máa tẹ̀lé ọ̀tọ̀ ní tẹ́sí tí wọ́n dẹ̀ jagun tí islam dẹ̀ gbàbẹ̀ gbogbo àwọn ìlú yẹn ni ara wọn ní Istanbul gbogbo àwọn Morocco nkankan Egypt Habasa Iraq Iran gbogbo àwọn ìlú tẹ́lẹ̀ Islam ní darí wọn mo fẹ́ sàlàyé democracy fún inú o Islam ní darí wọn Libya Islam ní darí bẹ̀ Gaddafi ló wà ń Iraq Saddam Hussein ló ń darí bẹ̀ sẹ́ẹ̀mà ni pé tọ́tà ẹni bá ti lè ṣáájú ẹni dọ́dọ̀ yẹ ẹni bí èèyàn bá sọ́ra iye èèyàn ní fún yàn ló ń jẹun ní ìsìn tí gbogbo òlù tí ẹ̀sìn ń kọ́ńtró wà láyé dẹ̀ tele dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Libya níta wọ́n èé lọ ọ̀tá wọ́n èé lọ they were very comfortable wọ́n wà dáadáa ìyá ẹ jẹ wọn wọn è sanwó ná wọn sanwó lé wọn sí àkàkà wọn wọn èyí sanwó lọ hospital wọn èyí ṣe wàhálà kankan kò sí private school ńbẹ torí pé gbogbo school tó wà ńbẹ sọjẹ ti gọọmenti ó ti dáa jù gbogbo tó ẹ̀kọ́ wà ńbẹ ló wà ńbẹ àmọ́yà àwọn apá àti wàtá lọ kẹ́kọ̀ọ́ ní Libya tí a bá dé báyìí wọ́n dàbí kéèyàn máa fi òkèlè run ara wọn báyìí kọ́ máa jẹ́ ni tára wọn máa glitter torí pé ẹ̀sìn ni wọ́n ti ń kọ́ńtró bẹ̀ kì í ṣe democracy. so Egypt yìí tí wọ́n ti ti Morsi ti kú yìí Egypt yìí amúrò màásì ni umar sọ pé kọlọjẹ gọdọ rẹ ngbà tó débẹ̀ ní ẹ̀sán fún pé ọmọbìnrin ọlọ́mọge tí ò tí ì mọkùnrin tó ti bàlágà làwọn fi máa bọ odò nẹ́ẹ̀lì a very big odò bíi tá a máa sọ pé òkun kankan nẹ́ẹ̀lì ní ti misra egypt adébẹ̀ dáadáa nẹ́ẹ̀lì ní egypt ní misra nígbà tí mo lọ sí misra tí mo lọ sí kọ́hírà so nẹ́ẹ̀lì yẹn ọmọbìnrin ni wọ́n máa fi bọ́ tí wọ́n ti ju obìnrin sí báyìí ni ó bẹ̀rẹ̀ sí ru òun ni wọ́n máa pa lomi tí tó ń sá gbogbo ìlú yẹn so ìgbà tó ń débẹ̀ ṣé sọ bẹ́ẹ̀ fún lóní ẹ̀sìn ọ̀faramọ́ bẹ́ẹ̀ lẹ́tà lẹ́tà ni sàbẹ̀ kọ lẹ́tà ni Umar kọ ìgbà tí abúlọ̀mọ́ á ti kọ lẹ́tà láti Egypt lọ sí Madina pé ìwọ pírẹsidẹ́ǹtì sẹ́pẹ́ gbogbo gómìnà ó gíbu rìpọ́ọ̀tù fún pírẹsidẹ́ǹtì ìwọ president wa o ibi tá a ti ní kébé máa ṣe gọ́vnà o odò tó wà ń bẹ̀ èèyàn ni wọ́n ti ń bọ́ o ọmọ èèyàn ni wọ́n ti ń bọ́ o lodò yẹn ti ń sàn o èmi sọ pé sàn bàbá o lẹ́tà ni umaru náà kọ padà tọkọ sí odò yẹn pé ìwọ odò yìí nẹ́ẹ̀lì tọ́wájá bábára rẹ ló ń fi ń sàn àbí oògùn kan àbí kó fi nǹkan kan rúbọ fún ọ ló fi ń sàn má sàn láéláé bàbá wọn pé agbára ọlọ́run tọ́jà mi lójú ló fi ń sàn tí lẹ́tà bá ti ń dénú rẹ kó o ti máa sàn. ìmánì nù gbàgbọ́ nù ó sì ráàpù lẹ́tà ó sì fi sínú ẹgbẹ́ ó ní tẹ́bá ti dé mísílà padà ẹ fún gọ́vnọ̀ yìí wọ́n sì fún gọ́vnọ̀ gọ́vnọ̀ kà ó rí pé ah, òun náà tún sọ pé ọ̀dọ́ ọmọ bíbí ìṣe rí ọlọ́run tóbi lẹ́mìí gbogbo àwọn tá a wí sàkóso àtàwọn ní àgbẹ̀ ọ̀gá ẹlọ́ta ń sọ bẹ́ẹ̀ ni o ẹ̀bẹ̀ ọba ọmọ bíbí ìṣe rí gbàgbọ́ bẹ́ẹ̀ yóò máa ní problem lọ táyé òfin pa ni èyí ó máa ní problem lọ ni tí nǹkan tábà ti bẹ lẹ́mìí èèyàn oore ni o téèyàn wá kóore sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tóore bá ti tóbi jọ ọlọ́run lọ́lẹ́gbẹ̀ẹ́ èèyàn èèyàn ti ní problem ìnira ni o téèyàn bá ti gbé ìnira sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí ìnira yẹn bá ti ju ọlọ́run lójú èèyàn èèyàn ti ní problem àtòore ti bẹ lọ́dọ̀ wa àti ìnira ti ń bẹ fún kálukú wa àti challenges ta ní kọ̀tọ́ lọ́run pàápàá so ìgbàgbọ́ yẹn òun ni amụrụ ọmọ hasi ní tó kile lè kọ́ lẹ́tà sí umar ní Madina láti Misra màkàbà ti mẹ́rà ni wọ́n jìnnà gan o Egypt sí Madina méjèèjì mo rìn o màkàbà distance wọn ó pọ̀ gan o náà tẹ́yìn bá ń gbéra tó fẹ́ lọ sí Madina tó bá ní jẹ́ pé ọ̀nà Egypt lèèyàn fẹ́ gbà èèyàn ò lè lọ direct. èyí ò ní sọ́fùbà ní Egypt kó tó di pé yóò tún padà gbéra kó tó connecting flight lè yóò tún gbéra ti Egypt kó tó máa lọ Mẹdínà so àti tí wọn bá rútu ẹgbà ọ̀nà Egypt lóku so masaba ti bẹ láàrin wọn ó gùn díẹ̀ ìmánì yẹn lòun fi ránṣẹ́ ìmánì lọ̀gá náà fi kọ lẹ́tà tó wá personify odò ó fi odò pé ènìyàn bíi pé ó létí ìwọ̀n bá sọ̀rọ̀ tọ́wọ́ pápá rẹ̀ òfin máa sàn máa sàn bàbá pápá ọlọ́run òfin sàn kọ́ máa sàn gidi ìgbàlẹ́ta dọ́dọ̀ tiẹ̀ náà òun náà kò kò kò kò dọ̀ áfà ìgbàgbọ́ yẹn kò sọ́dọ̀ lẹ̀ kò kọ̀ fáfà rẹ̀ kò fọwọ́ kékeré mu ó tún sọ rẹ̀ nípa àpò oríire àpò oríire o àwọn bá congratulate ara wọn lórí àṣọra ìsọ̀bájẹ́ pọ́nà lónìí ah, ẹ gbọ́ yé jẹ̀ mọ́ tí àbẹ̀ tó tẹ̀ bá ra mọ́tò tó bá lọ sí insurance gidi tẹ́ ẹ bá lọ ra mọ́tò tó bá lọ ìṣó rẹ̀ ní insurance company tó jẹ́ pé kèé ṣe fẹ́ kèé tẹ́ ń ṣe káàkiri wọn insurance company gidi táwọn èdè bá dá lọ́nà kò nídìí kọ́ máa bá wọn jáde kó fi kọ́ bọ́lọ́ lé ọlọ́ọ̀ni torí mọ́tò tuntun ní insurance yóò gbé fún un bí ìbá wa lè gbàgbọ́ nínú èèyàn tó bá wọn pé ah, ah, ah, please please don't touch me don't touch my wife oya oh, my dear get down get down tóbìnrin ọ̀gbọ́n yìí tóbìnrin ọ̀nyá mọ́tò tuntun dìdìrín náà tí wọ́n máa gbé lọ àgbà mi lọ́wọ́ company ẹ bá ṣe insurance yẹ bóò ni insurance tọ̀dọ̀ ọlọ́run ṣe wá rí jama so insurance tọ̀lọ́ àwọn sàbẹ̀ máa congratulate ara wọn in advance tí ò tí ì ṣẹlẹ̀ ẹ kú oríire o ẹ kú oríire ntọ́lọ́nù wọn ti fún ayé o ìwọ́n àdà kéé sọba tí wọ́n sọ́jọ́ ò ní ṣe Umaru náà kọ lẹ́tà lẹ́tà dọ́dọ̀ rẹ̀ amúlò ọmọ asisi ń kí àwọn èèyàn pé ẹ̀yin ara mi sọ ẹ kú oríire o ìyá tó kù tọ́mọ rẹ̀ ọba tún tí ọba sòfò ọmọ rẹ̀ ẹ kú oríire o òsòfò ọmọ rẹ̀ mọ́ o Islam ni ẹ̀sìn tó protect ẹ̀mí ẹ̀sìn tẹ́ pẹ̀lú àbáláyé gan ṣé bí wọ́n má fẹ̀yàn rúbọ ìsìláàmù lẹ̀sìn àbáláyé ṣùgbọ́n ìdí ọba tó pẹ́ ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ àwọn yorùbá ẹ̀sìn òòṣà ni ṣé ẹ̀sìn àbáláyé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀yàn rúbọ ebi inú ẹ̀sìn àbáláyé lolóòlù wà ṣé bí kò gbọdọ̀ pàdé omi inú ẹ̀sìn àbáláyé ṣé bí lorò wà ṣé bí kò gbọdọ̀ rómi ṣé ẹ̀sìn ìrẹnu jama ṣẹ́sìn ìrẹnu wọ́n ti lẹ̀sìn àbáláyé ni ìsìláàmù ti lẹ̀sìn àbáláyé wọ́n kìrìyèsì yẹn ni bó ṣe jẹ́ nígbà tí nuhu wá gbogbo òtàtẹ́ǹsì yẹn ògún ṣàngó òkè ìbàdàn àwọn ọmọ bí gbogbo wáyé nígbà tí ọlọ́run ọba rán nuhu wáyé tí àwọn yẹn ń dalẹ̀ ẹrú tí wọ́n bá ọba rán nuhu wáyé àwọn èèyàn rẹ̀ ìgbà náà èèyàn rẹ̀ nuhu wá lọ àwọn èèyàn yìí torí àwọn ọmọ generation ti tún bọ̀ ẹ jẹ́ àṣẹ kankan kalẹ̀ lánìí ká fi máa júwe wọn fún àwọn ọmọ tí ń bọ̀ iná ló di wàhálà lata uza manata yagusa yahukọ nasira àwọn èdè lágbáwá nù àwọn ní Ògún Ṣàngó sàpànà kankan yẹn wọ́n ń sọ wípé àwọn ọmọ fídíò táwọn ọmọ ní pé wáwò nígbà tí wọ́n ti di aláya jẹ sórí ẹni tó dúró tá ló ṣe báyìí tó ṣe báyọ̀ bí ṣe máa sin ọlọ́run ọba rẹ̀ nígbà náà nù ìkẹ̀kẹ̀ ṣèyítánì lọ́wọ́ á gbé nǹkan míì sẹ́ni àwọn ọmọ pé ah nígbà wọn lè yẹn rí lẹ́nu yìí mo lé ní yahoo kọ̀ ẹ jẹ́ pé yahoo kọ̀ àkàrà ni máa dín fún àwọn èèyàn nígbà náà yóò lọ dúró sẹ́nu ọ̀nà yóò lọ dúró sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà níbi táwọn èèyàn máa lọ́ mọ̀ pé ebi ń bẹ́nu tí má dàwọn èèyàn láàmú yóò wá sáma dín àtà bí ṣe ń dín kẹ̀kẹ́ ní ọmọ dín òróró kankan tí ó sì níbi ẹnìkan pé ṣe bó ti mú lẹ́ẹ̀kan ọlọ́run ni àwọn ẹrú mi náà lọ ń bọ́ báyìí ọlọ́run sì sọ́ dé yẹn rí kí ni ṣètàlù wa gbé sẹ́mi kálukú pé sẹ́mi bá lọ́dọ̀ ọdún eléyìí sẹ́yìn forí kan nǹkan sẹ́yìn fẹ́ ó rí bẹ́ẹ̀ ṣètàlù oṣù agbódé ẹ̀bẹ̀ pé ọlọ́run ó ṣeun mo ti rélé ìmú tọ́ba forí kankan wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣé gbogbo bí ìyẹn ṣe gbogbo nǹkan yìí ànábì sì ṣàlàyé kò fi hàn ká pamọ́ wọ́n sì mú lẹ́tà wọn ni àkó oríire o àsòfòmọ́ o ìkankan o gbogbo bẹ́ẹ̀ a máa bẹ́ẹ̀ lórí sẹ́lẹ̀ ẹ̀hún ṣègbè àìwò àìwò sẹ́tù náà nù ẹ̀sìn àìwò gbogbo káńkó ọmọ sáré girigirigiri ó wò ó pin ó kú pin sẹ́tù náà nù ó rò ó rò ọgbọ́n ọgbọ́n obìnrin ṣé ayé lè dùn sáyé lè dùn láì jẹ́ pé gẹ́ńdà àti méjèèjì lọ́wọ́ àbẹ̀ ọlọ́nkọ́ láyé mọ̀ pé kákọ àtàbọ̀ wà láyé láyé òkè máa dùn Ntẹ pèrè ọlọ́run ó ní kí jẹ́ndà kan ó kú òòrò ẹ sì láyé olóró sọ́yẹ kéèyàn lè jáde fún òun olóró tí èèyàn bá ṣe pé ẹni tọ́lá nílò yóò máa ṣe dáadáa inú yóò sì máa dùn. òòrò tí èèfẹ́ rómi òòrò tí ọ̀fẹ́ rí ìyá rẹ̀ tí ọ̀fẹ́ rí ìyàwó rẹ̀ tí jẹ́ obìnrin láyé ó bó ṣe ń lọ nìyẹn ìgbà táwọn èèyàn gba islam rádà tó dé bá o táwọn èèyàn gbà ó ti wà nílẹ̀ tí wọ́n gbà nígbà wọ́n gbà liberation dé ìgbà wọ́n gbà civilization dé ọ̀làjú dáadáa dé islam ló ní ìmọ́tótó islam ló ní kámẹ́yọ̀bù islam ló ní ká gbogbo nǹkan kámẹ́ pépépépé kó mọ̀ dúró dáadáa islam ló ní. ọwọ́ ayé bẹ́ẹ̀ lẹ́tà inú ọlọ́dún sódò tó dò fi sàn ìlú yẹn ìlú ẹ̀sìn ni ẹ̀sìn ni wọ́n á fi pọ̀ tó ìlú yẹn láti gbà yẹn títí tó fi dìgbà tí mùrùsí tí àwọn Amẹ́ríkà rí wọ̀ tó sọ pé ẹjẹ́ àwọn bẹ̀rẹ̀ democracy ó là kọ́kọ́ elected president ní Egypt Morsi ẹ̀yìn gbà yẹn náà ni àwọn ológun tó padà gba Sisi kọ́ ni ètò ọgbà ìjọba rẹ̀ òun lológun tó wá gba ìjọba rẹ̀ so democracy ẹ̀yọ̀ kan péré náà wọ́n ti rí practice ní Egypt jama ẹ wá jẹ́ ń sáré sọ fún yín tẹ́ẹ̀tì mọ̀ gbogbo ẹni tí ń pariwo democracy láyé lágbàáyé especially àwọn amẹ́ríkà tí ẹni gbogbo ayé democracy ni wọ́n sá máa lò kí wàá ló dé iye ìtàn mọ̀ pé kèé ṣe democracy gangan ni tí wọ́n mìn ìrọ̀rùn bìkan tó bá jẹ́ pẹ́sẹ̀ ní pọ́ńtò bẹ́ẹ̀ wọ́n ìfẹ́ kí ló dé tí wọ́n fi gbà kí wọ́n fi Morsi kí wọ́n fi ṣe president through democracy tí wọ́n tún wá padà wá tún fọwọ́ sí kólógún ó tún padà gbà lọ́rẹ̀ ṣé democracy wọn wá ń lò lọ ní Egypt láì kéde democracy náà kí ló dé tí democracy ọ̀ continue mbẹ́ sisi tó gba yìí kèé ṣe democracy kìíní ni ministry ni abẹ́ ẹ̀kọ́ ni now ìjọba wọn fẹ́ pààyàn bẹ̀ ni pé Mursi ọwọ́ akú níbi tí wọ́n ti ń fún ní táyà náà kọ́ ni kóòtù náà ló ti ṣubú rẹ̀ tó ti kú Mursi yìí ìwé èèyàn wo ni níta fẹ́ lónìí Mursi yìí ọ̀há Quran hafiz ni hafizul Quran ọ̀há Quran dáadáa Mursi yìí yàtọ̀ sí pé lárúbáwá ni ọmọ kéwù gan tí àwọn afọ àbá ń gbọ́ ìbára rẹ̀ tí ẹ bá gbọ́ ìbára rẹ̀ tí wọ́n bá gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí a èyí ó tún máa yí rẹ̀ wò àkọ́kọ́ náà lárúbáwá kọ́kọ́ ni ná nínú mùjísà tí wọ́n ṣe fáwọn lárúbáwá látara ànábì òun ni pé wọ́n máa ń mọ̀rọ̀ sọ lárúbáwá mọ̀rọ̀ sọ o kò sẹ́yà tó lè sọ̀rọ̀ tó lárúbáwá o yóò bó òtò bẹ́ẹ̀ èèbó òtò inú ẹ̀rọ jẹ́ pé ńgbà tọ́lọ́run fẹ́ mú kún mùjísà wá mérékù wá fànàbí wọn ọ̀rọ̀ náà ló fún ọ̀rọ̀ náà lọ́nà fànàbí tọ́yẹ pé táwọn ọba bá ń gbọ́ bá wọ́n yìí ọ̀rọ̀ ilé wa lè ọ̀rọ̀ náà ni o tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ ẹyọ kẹta rẹ̀ báyìí tẹ́yẹ bá yọ ọ̀bẹ sí èyí ó sì pín yẹlẹyẹlẹ tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ kẹta rẹ̀ báyìí precision and concision àdẹ́bí lọ́lọ́run fún ká sọ̀rọ̀ ẹyọ kéńté báyìí kó ti wá ní túmọ̀ tó pọ̀ ànábì lọ́lọ́ fún irú àwọn eh, illustrations pọ̀ gan tí ọ̀tá yìí láti máa mú wa náà wọ́n bá ti rẹ̀ mùrùsí yìí hadithu Qur'an ni mùrùsí yìí àfáà ni tọmọkéwu gan mùrùsí yìí ó dé ó ní phd dọ́tọ̀ ni dọ́tọ̀ ni bàtà àfáà wa tọwọ́ bọ̀ ọ̀rọ̀ wọ́n wá wò pé bí mùrùsí ṣe wà yìí ǹgbà tí sisi tí wọ́n gbé tí wọ́n lọ tì mọ́lé ẹ yẹ̀wò ẹ tíráyà rẹ ẹ ṣe kíní kan wọ́n sáà ní kó sáà máa wà bẹ́ẹ̀ náà ẹ sáàjọ wà bẹ́ẹ̀ ìkẹ̀kẹ̀ títí tó fi dijọ́ tí ó wà nǹkan tù yẹn ní jàǹdà àbíjẹ fàṣà tó tó wá ń sọ̀rọ̀ bàtọ́ wá sọ àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ tán ó kàn ṣubú lulẹ̀ ni ọwọ́ akú náà níta wá fẹ́ ló bẹ̀ gẹ́gẹ́ òun ni pé àwọn fáwọn bẹ́ẹ̀ ṣe ha mùrùsì tọ́wá ha mùrùsì tọ́jẹ́ dọ́kítọ́rà tọ́jẹ́ kí ní ẹ̀kan bóun ní kí ní ṣe wọ́n wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ati tó sọ àti ntọ́kọ afọ ti dàrú báwọn èèyàn lójú kí ọ̀rọ̀ rẹ̀ ti dàrú báwọn èèyàn lójú àwọn èèyàn pé òun àwọn àká àwọn afá kan sọ pé ń bẹ́ẹ̀ náà tó pòpè sí democracy hàn àti ilé sọ bẹ́ẹ̀ ẹ mú nǹkan wá ká gbọ́ ká mọ̀ kó pòpè sí democracy. àwọn kan sọ pé hàn ó ń bẹ́ẹ̀ nu ẹni tó ta ko ìdájọ́ ṣẹ̀ríà lágbàáyé lóòótọ́ wá kúránì lóòótọ́ òṣèkéré kan ọ̀bárabáwá oṣogbè ṣùgbọ́n ń bẹ́ẹ̀ nu ẹni tó jẹ́ pé ó ta ko ìsìnmáàlùkọ̀ọ́nù àṣàrẹ̀ ìyà ká lo ṣẹ̀ríà lọ ń bẹ́ẹ̀ nu ẹni tó ta ko èmi tí wàá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ òun láìgbò ti kú torí pé èmi ń kakuléètì pé ká kí sọ̀látùl gáíbì irun tí wọ́n máa kí sí mùsùlùmí tó kú nílẹ̀ ẹ̀bì kan tí wọ́n wá fẹ̀tọ́ ìkírun sí láàdùn kọ́dà ìlú ọlọ́run kan náà àwọn jẹ̀mọ́ àwọn ọ̀bẹ wọn jù ó padà kọ́ lẹ́tà sí mi pé kí ni mo rí sí o ṣé ká kí sọ̀látùl gáíbì fún ká kírun in absentia torí pé àríkà rẹ̀ bì ṣe ńgbà wo làrẹ́ bì ṣe ànẹ́bì ṣe fún anabi ṣe fún ọba abisinia ọba habasha ọba ethiopia alhabashiya alhabashiya yìí kò fojú kan anabi yìí láyé báyìí anabi yóò fojú kan yìí láyé kèfèrí sí ni ṣùgbọ́n àwọn mùsùlùmí usmanu ló líìdì wọn àti rọkọ́yà ìyàwó rẹ̀ tọ́jọ́ mọ́ anabi ni wọ́n líìdì àwọn mùsùlùmí like eighty three ṣá ni wọ́n kúrò ní maka ní ẹ sá lọ sí habasha ní ethiopia wípé káwọn gbé ẹ̀sìn sá lọ nígbà tí wàhálà pọ̀ tó bá àwọn mùsùlùmí ní maka tí wọ́n fi ìyà jẹ àwọn mùsùlùmí wọ́n ní ẹ gbọ́dọ̀ tajà fún wọn ẹ sì gbọ́dọ̀ rajà lọ́dọ̀ wọn kí ló dé tí èyí ọ̀ àjẹ́ mùsùlùmí lónìí táwọn èèyàn máa bínú rẹ̀ tí wọ́n wà wọ́ọ̀rì ibi ká déyẹ ká níbi nípa jẹ́ pé kìí ṣe pé ó ní èèyàn burú kó jẹ́ pé kìí ṣe pé èèyàn fi ẹ̀sìn bójú sí pé rẹ̀ mùsùlùmí rọ tó bá yẹ jẹ́ pé lóòótọ́ lèèyàn bá mọ̀ pé pẹ̀lú ògùn ọlọ́run ìyìn sọ pé ń ìgbà pé nǹkan kan bẹ tọ́yẹ kéèyàn tún sìn yọlọ́ nìkan lọ́mọ́ tọ́yẹ pé yẹn náà ti gbógun ti yàn gbogbo àwọn tó bá gbógun ti yàn títí tẹ́ yóò fi yàn kúrò láyé ọmọ ẹ̀yìn ni wọ́n máa jẹ dọ̀mọ́nù ni àdéhùn ní látọ̀dọ̀ náà kódà yín lọ́ọ́ dùn máa fà káwọn orí pé torí ọlọ́run lèèyàn fi ń bínú sáwọn ẹlòmíì ọmọ ṣépè ẹlòmíì ọmọ bínú ẹlòmíì ọmọ sọ tí ò yẹ kó sọ tẹ́yẹ̀ bá jẹ́ mùsùlùmí nínú ẹbí gan ọmọ tó bá jẹ́ lẹ́yà ó ti dárẹ̀ lọ́dọ̀ gbogbo àwọn ẹbí rẹ̀ ọmọ tó bá jẹ́ lẹ́yà tó bá wọlé ọkọ ó ti dárẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí ọkọ ẹni bí ó ṣe bójú gbogbo ẹ̀rú rúru àti ẹ̀sìn kókó ti mẹ́mbẹ̀ kí lẹ fẹ́ mọ̀ sí. so téèyàn bá lọ wò ní téèyàn máa kọ́ mà kọ́ téèyàn máa ẹ̀ǹkántà téèyàn bá kó fẹ́ gbé ìsìlámù lọ ó lè gan ibi kọ́sì pọ̀ gan. ṣòkòtò ni ọ̀wẹ́ náà máa irun pẹ̀lú fílẹ̀ yìí òkú ọlọ́ọ̀bá wọn jẹ mẹ́yìí wọ́n náà ń sẹ́mọ̀lúdì lé yan wálé ó súfí olóòsèmọ̀lúsùfíà olóòbá wọn sẹ́mọ̀lúdì máa olóòtú látò fájìlì kẹ́ ẹ máa lọ pépà kì í mọ́ wọ́n ní ọ̀bá wọn ṣe ẹgbómi wá ẹgbómi lẹ̀ ẹ máa lọ sóòrù ẹ̀yin náà gan ní ìsìn iṣẹ́ iṣẹ́ bá ń sọ fún iṣẹ́ ẹ̀gbọ́ ẹ ìjọ padà sọ fún yọ sọ fún ní ìsìn ni wọ́n mú ẹ ní ìjẹta ni wọ́n mú ọ̀rọ̀ kan wá fún wa wọ́n ní ká wá dẹ́nibéètì lórí ẹ̀ àbá kan yìí tó ń yan àwẹ̀ ọgbọ̀n àwẹ̀ ọgbọ̀n fún àwọn èèyàn níbi táyé tí ìsìlámù ti clear dé yìí ó sì yan àwẹ̀ ọgbọ̀n lẹ́yìn Ramadan náà wọ́n ti tẹ̀lé láti láti ìtura yìí ààrẹ ọgbọ̀n ọwá ní gbogbo ń tẹ́ wá láti jẹ́ ìtẹ́ ẹ̀mí lẹ́ẹ̀fì ni ibi wọ́n ti wá máa sínú ọ̀dọ́ rẹ̀ wọ́n ti máa sínú wọ́n tó wá jẹ́ gbogbo àwọn olókojọ àwọn obìnrin ìkẹ́nu ọkọ ìkẹ́nu àwọn obìnrin lọ́wọ́ pè mí pé mùdírù ẹ̀dá kan ẹ̀ sànú mi ààrẹ ọgbọ̀n nkankan àbẹ́yìn náà fà níyàn yìí sí ọlọ́run nígbà náà fà níyàn sí ìyá ìyá ní jẹ́ ìwọ àtìyàwó rẹ báwọn lọ́ba ní yẹn lọ́ba pé obìnrin yẹn bá lọ́ba ní ẹgbọ́n wọn lọ́ba ní bẹ́ẹ̀ ni ó ti di mẹ́fà báyìí mélòó ni wọ́n fẹ́ gbà sítú ṣàwá ni wọ́n gbà o mo ní sẹ́fẹ́ bàtà níbi ní àbá wọn ni àwọn ní nǹkan wọ́n ní sẹ́wù ló ní káwọn gba àwọn ọgbọ̀n kan pé gbogbo tí kálukú wá yóò rí àfi tí èbá ṣe pé láyé láyé lọ́dún ní bẹ̀rẹ̀ òfẹ́ ẹ̀wò kan ẹ̀wò fẹ̀sìn díjú máa tàṣe máa fi àjà àwọn èèyàn wọ́n wà múra kankan lórí ẹ̀ àfi tí èbá láàhàwọ̀ làkúwà láàhàwọ̀ làkúwà sàlọ́nà òdì sẹ́bà ń lọ náà bìí sẹ́sì àwẹ̀ ọgbọ̀n ó tún wá yan àwẹ̀ ọgbọ̀n fún ọ ọ wá ní kí gbogbo wọn gbà lórí àwọn ọmọ wọn sábà kó bèrè wọn àtìgbàpọ́lọ̀ ní fáwọn ọlọ́mọ obìnrin ò gbà bẹ́ẹ̀ torí pé kí ló dé dé yòó fi jẹ́ pé ibi tẹ́ ẹ ti máa ń yan múláyé ọ̀rọ̀ ọmọ náà ni tó o bá fẹ́ kọ́mọ yọ ń yàn wá sí nǹkan láyè ìyàwó tọ́lọ̀ àtàlẹ́bí lálẹ́ pé tó bá fẹ́ kọ́mọ rẹ̀ ọ̀ yàn kó ṣe kò ṣe obìnrin tọ́lọ̀ fẹ́ kọ́mọ mi gbogbo àbáyé ò lè ṣàdúrà àkọ́kọ́ mọ obìnrin tí ń ṣe aburú sọkọ yànkóyàn kò sí àbá náà kò sírú wòlíì tó fẹ́ gbé sọ́nà ẹ̀jẹ̀ mẹ́rin wá ṣé ẹ rí ìtọ́bájẹ́ ẹ̀tọ́ èèyàn tó yẹ pé èèyàn lọ́lọ́run fún pé ìwọ lọ lẹ̀tọ́ yìí kò sí ẹni tó tún lè pàṣẹ lórí ẹ̀tọ́ ọmọkọ́lọ́ wọn gbà irú tẹ́ni bá yọ jẹ ẹ gbọ́ yé ìyàwó tí mo sọ ìdílé lórí èmi ni mo láṣẹ lórí rẹ̀ báwọn kí ẹnìkan wá sọ yí pé wòlíì ọlọ́run lo kóbìnrin wá ṣe jẹ́ ọ̀gá kọ́kọ́ sọ pé kò ah! ah! ní dá fún ọ kí wọ́n ní nǹkan tí ń fò lókè kọ́ á ní yọ dá fún ọ kò lè dá fún bẹ̀rù tọ́lọ́ lọ́lọ́ òun ọ̀yọ̀ǹda kí ẹnìkan gba ẹ̀tọ́ ẹnìkan kọ́ wá lò kó wọ́n sì wá gbà fún so ọwọ́ àwọn àwẹ̀ ọgbọ̀n fáwọn obìnrin olóbìnrin wọ́n tún wá ti kò mọ́ báyìí. ẹn tí o bá ṣẹlẹ̀ náà tí a bá ti ń sọ fún yàn pé igbóòrò ọ̀nà rẹ̀ tí ẹ̀ sáà ní igbóòrò ó forí lé nítorí bá bá pàdé igbó náà nì sọ́dọ̀ wọn bá wá jìnnà sí wa tó bá kò fún wa ní dààmú kankan ọlọ́run má so jama ọba yẹ ìgbà tí wàhálà sọ fún àwọn ará pé ẹ gbọ́dọ̀ ta nǹkan fáwọn mùsùlùmí yìí ẹ gbọ́dọ̀ rántí mẹ́lọ́dọ̀ wọn àwọn tọ́ba adébì kẹtẹ́ kó lọ́dọ̀ bẹ́ẹ̀ ra nǹkan wọn ò ní tà fún wa wọn ò sì ní ra dí mi lọ́dọ̀ tiwọn náà so wàhálà wa dé wọ́n tún wá má fìyà jẹ wọ́n wọ́n má fìyà jẹ wọ́n tẹ́wá ti rí obìnrin mùsùlùmí báyìí wọ́n lè fa ìjábùbá lórí wọ́n lè lọ ìjábùbá lọ́rùn tẹ́wá rí ọkùnrin pé lórúkọ wọ́n lè má tó lórúkọ fákì wọ́n sàn yẹ̀yẹ́ ẹ̀sìn sẹ́ẹ̀rì gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ má yẹ̀yẹ́ ẹ̀sìn àti gbogbo àwọn nǹkan tó jẹ́ símbọ̀sì ẹ̀sìn yẹn ẹ̀ẹ́rì àfikẹ́ lọ túbá tí ẹ bá lọ tún lábẹ́ ẹ bá wà lọ ẹni tí ń yẹ̀yẹ́ nǹkan kódà bí mùsùlùmí bá sẹ̀ má fi nǹkan sí nǹkan ẹ̀sìn ara rẹ̀ bu fi nǹkan míì bu kéde pé ẹ bí wọn lọ́sọ yín ká bá ṣe ayé nìsí irun bàbá owó fi bu náà ó dẹ̀ nínú gbọ̀n ẹjẹ́ àbọ̀ nínú gbọ̀n ọ̀sẹ̀ wọ́n ti kórun gbà hánu ṣé wọ́n lọ́sọ yín kọ́ kórun gbà hánu. so tí àwọn kẹ́rùkù àfi nǹkan tẹ́ máa ń lo ìjáàbù yẹn wọ́n gbé kíníkà sórí net á ah, mo sì wúwa ìpè subhanallah ẹni yẹn ọkùnrin kan obìnrin kan wọn wá kọ̀ yìí sẹ́ni o obìnrin yẹn wá lo ìjáàbù ọkùnrin yẹn wé lọ́wọ́ àní ṣùgbọ́n wọ́n kọ̀ yìí tí ń sọ̀rọ̀ níwájú àwọn olórí ibú tún tututu wọ́n dà nǹkan tututu wọ́n sàn wúlùkúwì sí àwọn ẹlẹ́sìn ìgbà tó wá kọjú sí i pé ni ó fi sáyà báyìí obìnrin tó lo ìjáàbù ṣe mùsùlùmí kérúbù ni bó ṣe rí nìyẹn ẹ̀yẹ lọ skul ẹ lọ yunifásitì ẹ lọ polytechnic ẹ lọ college of education tí wọ́n ti rí ipò àti àgẹ́gẹ́ bíi mùsùlùmí báyìí wàhálà ti kọ́kọ́ dé. ìyẹn náà lè yóò fi wá dúró tí ń tẹ̀ lọ́dọ̀ ṣe èyí ọ̀dọ̀ gbọ́dọ̀ compromise ẹ̀sìn èyí ọgbọ́dọ̀ torí kankan ẹ àwọn kan ò ní kí mi mọ́ àwọn kan ò ní bá mi ṣe mọ́ kọ́ wa compromise ẹ̀sìn ìgbẹ́wọ́n tó mọ̀ bá ń ṣe mọ́ ṣe bẹ́ẹ̀ ṣe

ṣùgbọ́n ẹ sáà má fẹ̀sìn yìí lẹ̀ kò sírú tọ́gbọ̀rọ̀ sẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ̀sìn yìí lẹ̀ làwọn yẹn ti wá lọ sí Abasa Ethiopia ìgbà táwọn ará Mẹ́kà wá gbọ́ pé ah lágbájá ti lọ kíní kan wọ́n tún wá ń fi ìyá wá wá kí wọ́n wá yan àwọn kan wọ́n wá kó ẹ̀bùn tó pọ̀ fún wọn ó ti ó ti bẹ̀rẹ̀ tipẹ́ táwọn ẹ ti máa fara ní ẹni tó bá sọ yìí pé àfọlọ́hùn àfọlọ́hùn so wọ́n wá yan àwọn kan pẹ̀lú ẹ̀bùn tó pọ̀ wọ́n wá kó lọ bá ọba yẹn wọ́n ti rí àwọn ìjòyè kan àwọn oníjẹkújẹ kan wọ́n bá tẹ̀m táwọn èèyàn orí ibú máa yá kójọ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ orí ibú báyìí tí ìsìlẹ̀ ìgbẹ́ ń pọ̀ orí rẹ̀ lèèyàn máa kéré ń díẹ̀ ìsìn àtẹ̀bàdà orí ibú kan lẹ̀ ní ìsìn ọ̀ kéèyàn dá sọ́ọ̀bù ọtí kan lẹ̀ ní ìsìn ládùúgbò kan ní ìsìn patronage tó a very big patronage kẹ́nìkan kẹ́nìkan dá ti wọ́n ti ta gbólẹ̀ ní ìsìn kò ní ìdí signboard yes

mọ́sálásí ni ọ́pẹ́ sí i wọn ò sọ pé wọ́n sanwó wọlé yìí oníbọ̀ọ̀lù òkú ẹ̀ wọ́n sanwó wọlé wà láì lé bọ́ọ̀lù àwọn èèyàn lọ. sọ èyí náà wo bí kálukú ṣe wà pẹ̀lú ọlọ́run wọn á ní ọlọ́run ọlọ́run ọba èèyàn kọjú sọ́nà fáwọn ọba kọ yìí sí abàdẹ kì í sọ bá bẹ́ẹ̀ so ìgbà tí wọ́n débẹ̀ wọ́n lọ bá ọba yẹn wọ́n sọ gbogbo nǹkan ẹ̀yìn ta kó wá ní àwọn ẹrú tó sá nǹkan nǹkan kọ́nà jábá dé ní ìsìn ẹ̀rí olórí gbogbo yẹn wọ́n ìkúnlẹ̀ wọ́n ìdọ̀bálẹ̀ kan ọba habasa habasa yẹn habasa yẹn ọba yẹn ni ọba yẹn lọ́ba ní ẹ̀hẹ́ nínú ìlú iná wọ́n àwọn wọn bàdébẹ̀ ẹ ẹ pẹ̀lẹ́ yẹ sà ọlọ́jẹ pẹ́ fa sà ọlọ́jẹ mi ogun sà mo ọ̀fẹ́ mo ẹ̀dọ̀bálẹ̀ gàgà ìkànnì àwọn olóyè tó dábà mi ayé ayé lẹ́lẹ̀ ah láìlẹ̀ tí wọ́n bá kú má compromise ṣẹ̀tánì ní dẹ́rù bọ̀ wà láì ṣẹ̀tánì ní gbogbo àlákàlà tó ń la aláìyá ọ̀dọ́ ló ń forí kó jàǹkáwọ̀ jẹ́ nítorí ẹjọ́ aláàmú jàǹkáwọ̀ lórí yíyù tí má ti forí kò máa rówó ni mo fi ọgbà tó ní gbogbo nǹkan tó jogun gbogbo nǹkan mo fi búra èmi a máa forí kó nù mọ́tò sẹ́nu ajọ́ lòdì eyín ẹ̀yẹ ebèrè kọjá káwọn náà ní wàhálà bá ọ lọ́wọ́ ń kiri eré búùkì ní ẹni ọmọ kúnlẹ̀ mùsùlùmí òun náà sì ń kúnlẹ̀ náà ní òdìjúmọ́ rí òdìjúmọ́ rí dídín nì ńlọ ilé aláyẹ̀wò wọ́n bá yẹ̀wò bá yẹ̀wò sí nǹkan ò ní ṣe mí nǹkan ó ṣe ọ́ torí wọ́n pè kẹta yẹ yóò dẹ̀ rí bẹ́ẹ̀ tọ́lá láyẹ̀wò fẹ́ jẹun ńdọ́ àìsí wíṣá yẹ yọ ọ̀sẹ̀ torí pé imagination bá yẹn gan lọ́tọ̀ ẹ̀ẹ́dógó àwọn àdébí ti sọ fún ọmọ ìwòsàn ṣe bí ọ̀fẹ́ káyé ẹ̀rọ bàjẹ́ ní máa wòsàn kọ́ wàhálà so gbogbo àwọn nǹkan yìí wọ́n ṣe bẹ́ẹ̀ hàn ǹdàtọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ kí nìkan ẹ̀ wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ àwọn èdò nàìjíríà ti máa ní abọ́ ni ti ṣe àwa náà wá ṣàlàyé gbogbo ẹni tó bá mẹ́nà tí ẹ̀sìn ti lè hàn sáwọn ni o tí fi ẹ̀sìn kó dodo fi hàn sáwọn èèyàn irú àwùjọ tá a wà yìí ìmọ̀ràn òní o tẹ́rù ń bà á tí òun lè fi hàn agbára lónìí ni pé ẹ má wọrí wọ́n ní wọ́n àká ọmọ wọn ò tó bẹ́ẹ̀ sábà débi ìwọ́n mọ̀ nù. sẹ́ẹ̀tì ọlọ́tọ̀ tí wọ́n kàn fún bàbá ẹ̀ wà mẹ́ ẹ bá ṣe tì yín. ó náà ti dá tọ́lọ́ nu o ibi wọ́n ti láwọn fẹ́ràn ọ̀dà tó ní ẹ ṣe láwọn ọ̀fọ̀ ìmọ̀gò àwọn eyín eyín kíríkan àwọn kíríkan ṣé tó sì lè dúró lóòótọ́ sẹ́dẹ̀ yọ lóòótọ́ jẹ́ ń dàbára mọ̀tẹ́ wà ń bẹ̀ wà láà ọlọ́run kọ́ ọ́lẹ̀ kò sì tọ́lọ̀ èyí ti ń sọ̀rọ̀ ọlọ́run kọ́ ọ́lẹ̀ ẹgbẹ́ pọ̀ ló gbowó lẹ̀ jẹ́bi ṣe ọlọ́run kọ́ ọ́lẹ̀ gbogbo wọn lẹ́gbẹ́ sẹ̀sìn èyí tí kálukú bá ní ní òbí sẹ̀sìn àwùjọ ti dàrú àfi ká sọ̀pọ́tì kí òdodo ọmọ àtàwọn yẹn báyìí yìí ni wàhálà ti dé báwọn bídí àbáyìí ràṣídì alágbára omi tí a bá gbọ́ ń tọ́ sọ ní ìsìn ṣé bẹ́ẹ̀ gbọ́ ràṣídì alágbára omi èyí tí mo bá kó nínú rọmọdọ́nù sẹ́ni mo ti dákẹ́ kò ní dákẹ́ ta ní bá sọ́jọ́ ní dákẹ́ ọ̀rọ̀ sísọ ọlọ́run fi rán mi nì ọlọ́run ṣe ń tí èso ní òdì ló lò mí sí mo dúpẹ́ lọ́dọ̀ ah, ìdí èsè bẹ́ẹ̀ tí ń bá bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ ní ní ìsìn ẹ̀ gọ́ bẹ́ẹ̀ ni mo wí fún yín nínú ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún mi ni ọlọ́run ò jẹ́ ń jẹ́ olóṣèlú ọ̀rọ̀ ní ìbàjẹ́ jẹ́ wàláì ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ata mi ibi tọ́lọ́run tàbí bí mi orí ibi tí sì kú lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ní jẹ́ rí tí ó yí mi padà sáì dáná tí ọba tó yàtọ̀ yóò tún máa dá sí ni pẹ̀lú ògùn ọlọ́run sàánù tọ́lá àfi tọ́lá yẹ pé ọmọ ń pa lókù fáyé fáyé pé kankan bẹ́ẹ̀ tí mò ń wá ìgbà kankan lọ́dọ̀ ẹ̀rẹ̀ kankan kò sí kankan lọ́dọ̀ ẹ̀rẹ̀ kankan ọlọ́run ló ní nǹkan jẹ̀mọ́ gbogbo tí kálukú yín náà wọ ọlọ́run ló ní yóò sì fún yín pẹ̀lú ògùn ọlọ́run sàánù tààlà wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tí wàhálà dé wọ́n ní wọ́n ní àwa náà tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ àlàyé àlàyé ẹ̀sìn ẹ̀sìn yìí àlàyé lónìí wọ́n wá títẹ̀ ra wa náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ṣe jìnnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa mutí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn ńlá ni wọ́n bá fẹ́ a fọ́ bò ó bẹ́ẹ̀ kékeré tí onítùmọ̀ bá fẹ́ a lù pa a tẹ́kínì kan títí tí ọlọ́run ti gbé ẹnìkan dìde ọba ń tàgbà kẹ́bàá yìí ìwọ máa ṣètò ọlọ́run lọ ibi tí ìrànlọ́wọ́ rẹ ó ti wá ọ̀ problem ta n'inu káàtó ọmọ gbọdọ̀ sí pé ẹ má jẹ́ awon ti àwọn eléyìí àpẹ eh mm wọ́n rà na hmm, ìrànlọ́wọ́ rẹ ọjọ́ máa gbé lọ kó o fẹ̀rọ àti sámà lẹ̀ ọlọ́ọ̀ nìkan ló lè ibi bẹ́ẹ̀ yóò rò pé ìrànlọ́wọ́ ti ni ti ọba pàtàkì wà ní ààyè pé àwọn orí yìí bu lónìí àwọn ará mọ́tàkì ti pé orí wọ́n kà gbọ́ kọ́ bá wọn sọ pé yes kó ní wọ́n burú kí tí wọ́n burú ló kú lóòótọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sọ wọ́n ní àmàjalè àmàmùsìgá àmàmùgbó àmàtẹ́tẹ́ àmàtẹ́kínìkà ìkẹta títí tọ́lọ̀ tó wá gbé ẹnìkan dé wọ́n pè ní Muhammadu ọba ẹ̀dá sèrè àyè wọ́n pè ní Muhammadu olówó aṣọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ olówó aṣọ fún wa pé aa ẹ̀rọ nù kí ló dé táwọn obìnrin yóò máa ṣe nǹkan oṣù tẹ́ẹ̀ máa lé ẹ̀dà nù ṣàpé bẹ́ẹ̀ náà làwọn ọba náà máa ṣe òótọ́ ni àwọn náà máa lé ẹ̀dà nù yìí àṣebáwo ah, ebi nǹkan tẹ́ ń torí ẹ̀ lé wọn dànù náà ní ń padà níbi sábà fi tó o ti pé ọmọ mi rè tí àwọn ọ̀dọ̀ bá ṣe kó o sóore kó ọmọ mi rè ni. ẹ̀sán máa pè èèyàn síbi téèyàn ti gọ̀ nígbà téèyàn lè lé àwọn ìrànlọ́ pé bẹ́ẹ̀ ni kó ẹ lọ́dọ̀ ni nkiri tó ń ṣe jẹ́ ọ̀dà ó ti fẹ́ jábà fún ọmọ. séyàwó rẹ lè jẹ́ ìyá ọmọ tí wọ́n fi máa jábà fún ọmọ láì ṣe kínní yẹn ni ẹ̀sán máa ṣí ọpọlọ ọba nsàdà tó báyìí wọn gbé kékeré kan àwọn náà máa sọ kùtẹ́lẹ̀ àwọn apàdà wà wò pé àṣebí tí nǹkan tí ọba tó máa yàrá tẹlẹ nìyẹn máa rẹ́rìn bàbá èyàn tẹ́yàn lè rí má èyàn tí alẹ́ máa lẹ́rù ojú wèrè bàbá ẹ̀kú ń lẹ́rù ojú. ẹ̀yin náà wo làdá èso dolíkodò yàtọ̀ sí ládàá gan yàtọ̀ sí pé ládàá bàbá rẹ kú ó ní rí mọ́ ọ̀nà lẹ́rù ojú ọmọ àtọ̀ ẹ mùsùlùmí ó sì lè má tó gbà kò ní bàtà ìwù mi kí ìran bá mi kò sí fún ọmọ ọfẹ ra bàbá rẹ mọta kò sí mọ ọfẹ ra mọtò fún kò sí mọ bàbá rẹ ti wà nù kòtò mọ kí sùn padà yìí sùn wù jáde wúlò bàbá rẹ ò lè wù jáde mọ. àǹjọ kọ́dà kí wọ́n lè lóun sunkúnjọ tó kú tí ò ti dàrú òun sunkúnjọ tó kú ó sì di jákèjá rẹ ọ̀rọ̀ náà wú òòrùn ojú náà wọ ẹ̀rín wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ lọ́wọ́ ó sì jó yàtọ̀ sí ládàá no common sense ṣé ọ̀yẹ́kẹ́ ò ṣé táwọn sọ̀rọ̀ àríjẹ́ mùsùlùmí me to ní thank you everybody I cannot lose my mother and waste my money. táwọn sọ̀rọ̀ àríjẹ́ ìta ṣe mùsùlùmí ẹ wò kí ló bọ́fà nínà ìyá rẹ̀ kú àwọn ẹ̀jẹ̀ àjòkò pé èèyàn ńlá ìyá rẹ̀ kú sọ́yẹ́ pé ó lágbára kó sọ pé kíjọba Nàìjíríà àgbà náà náwó tí wọ́n sì ná owó ìṣètọ́ńtà wọn ti bẹ́ẹ̀ dìde ó ní thank you everybody I cannot lose my money and waste my money. ẹ ṣé o ẹ wá máa lọ ìyín wèé kí n lè kálá ìrí màmá tèmi mọ́ ìwọ̀n rí màmá tiẹ̀ á máa jẹ́ òkú bàbá tèmi ẹ bá máa lọ àwọn wèrè bá bá ti rọ̀ ó ti gbà pléènì bàbá abẹ́yẹfò so àwọn nǹkan yìí wọ́n dábẹ̀ẹ́ sí sọ àwọn nǹkan tí ó jẹ́ pé ẹ̀sìn pépè tó ti bá láàkàyè mu ọba nìjà sí wa ni ó ní ẹ̀yìn ìyá mi rúdà aléhìmọ̀ àdàyà ọ̀hún gbogbo ń ti gbà lọ́wọ́ wọn ẹ dá fún wa ẹ máa lọ àwọn ẹni yìí ti délùú mi mo sì fún ẹ ní amnesty ìyìn ní fi wọn lẹ ó ní ẹ̀yin ẹ máa lọ intense gẹ́gẹ́ àti gbọrí ẹ lọ máa ṣe ọtán ntóbi ntó ìjọba wa kú tàbí gbọ́ òkú àdébí òrí ni ọ kò kí n rí kò gbàwẹ̀ rí kò lọ zakari kò lọ ájì ẹ wo kírìdì àdìọkàn ànábì ni ọya ẹja kí n sọmọ ìyá wa tó kú la nàìjà sí ànábì ló ní ìdí o èèyàn wá kú ní ethiopia ànábì sí kírun lálẹ́ ó kírun sí lálẹ́ mọ̀dínà torí àdìẹ ọkàn creed ti mẹ́nu báyà ni pé ọgbọ̀dọ̀ jẹ́ mùs ọgbọ̀dọ̀ jẹ́ aláàjì ọ̀wọ̀ aláàjì ń jẹ́ tó wá jẹ́ ògbéra kí a máa ń gbọ̀dọ̀ láláàjì ń mẹ́nu báyà rẹ kọ́ ọgbọ̀dọ̀ yọ zaka ọ̀wọ̀ àríṣàká yọ tó wá jẹ́ ògbéra kí a máa ń gbé wọ́n gbé zaka wá fún irunṣẹ́ rẹ jama wallahi bẹ́ẹ̀ sì ṣe rí nu jama orí bẹ́ẹ̀ sọ̀látùl gáìdì ibi tó ti jáde kákìrún sí mùsùlùmí kan la tó kú níbì kan tí wọn ò ní pé ìwọ ìkírun sí la fún sábà kírun sí la kò níbi ká kí ah, torí wọn ti wá gba bìbìrì rẹ àwọn súnfìsẹ máa ṣe ah, oh lord ẹni tẹ́wù kú ní kíníkà eh, kíníkà ẹ máa gbọ́dọ̀ àwọn ìjọ tẹ́wù jẹ́ ti kírun sí ọjọ́ bẹ́ẹ̀ pa àyà ń bẹ̀ lẹ́nu àwọn àbáwọ̀ àmọ́ wọn pé ẹ máa gbọ́ ná àwọn eléyìí tí wọ́n ń tẹ̀sùn lòdì lòdì báyìí ná ẹni tó ti kú tí wọ́n ti pé ẹ̀tọ́ jẹ̀nẹ́tà fún ẹni wa tó kú síbẹ̀ dínà Lukman ọlọ́mọba ni kẹ sàrà kìrù sí ra bímọ mẹ́rin àníyá nínú àwọn tó kìrù sí ra níbẹ̀ dínà ẹni tó sùn ẹ̀jẹ̀ ànábì kẹ́kẹ́ á nà lẹ́ẹ̀ẹ́sẹ̀ kẹ́wàá lè níyì tí mùsùlùmí kan bá kú nìkan tó bá dá wa lójú pé wọn à ní fún ní ẹ̀tọ́ irun kíkí ibi tá a bá wà á ti rùn lára rẹ̀ ọlọ́ba ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n fún lẹ́tọ̀ rẹ̀ àníkì àbẹ̀rẹ̀ pé múrùsí ṣé wọ́n kírun sí la wọ́n á ní bẹ́ẹ̀ wọ́n ní àwọn márùn-ún bẹ́ẹ̀ wọ́n ní mélòó kẹsà àsámù ṣùgbọ́n àkọ́kọ́ wájú pé ẹni tá a fẹ́ kírun sí la kí ni àníyàn rẹ̀ sí tánà bí mu wa ó ti tán kí làníyàn rẹ̀ sí tánà bí mu wa èèyàn bá àgbọ̀ lárúbáwá kẹ́nu rẹ̀ ọmọ ẹ̀ lánàá wàláì tí nǹkan kan nù mu bá ti jẹ́ pé ẹ̀mí eyi takò o ẹ má ti gbà o ṣùgbọ́n ẹ̀mí èèyàn gbọ́dọ̀ takò kankan ẹ̀mí èèyàn gbọ́dọ̀ takò rúgbẹ̀ ẹ̀mí èèyàn gbọ́dọ̀ takò fẹ́ẹ́rí gbogbo ẹ̀yìn obìnrin tí ń jẹ́ mọ́mọ́ pé obìnrin yìí ó ponú ọlọ́run ò sì ní gbàtẹ́ rẹ̀ ní tó ń bá kú gan ẹ má dàtọ̀ òun ló jẹ sójú òun lẹ̀ ìjẹ́ bá sọ fọ́nà àti ọlọ́run tó ti lè ṣe ọmọ sọ pé pẹ̀lú ògùn ọlọ́run ẹ wà tàbílígù tàbílígù ọ̀dà o kí ọmọ tàbílígù ọ̀dà o kí ọmọ lọ dájọ ọ̀dà wà láì kò sínú ẹsẹ̀ pàápàá kí ẹ fi àwọn ẹlẹ́kọ̀ọ́ máa kiri abadan ṣùgbọ́n tí mo fẹ́ bàyọ́ náà rọ̀ wọn ni pé wọ́n ní ṣẹ́gun adámáyé sọ̀rọ̀ ló sọ̀rọ̀ bọ̀ ṣẹ́gun ọ̀lọ́jáde wọ́n pè gbogbo akápẹ́ inshallah inshallah

èyí ó àwọn adọ́gbọ́n yọ́bọ̀ lẹ́yìn wọn ẹni bàbá bàbá tó gbẹ́lù pápá á pa alátẹ̀yìn pa níwà ìjọba yìí ti fi kọ̀ǹgọ́ kan ìlú wájú sẹ́ni kan náà wàá tún fọ́ ọkàn lẹ́yìn yóò ṣe kíni o yóò ya lẹ́mọ̀ pọ́nmẹ́kẹ́ burúkú ló fi ń jì wá o àwọn àmọ́ ìlú ọ̀tẹ̀lẹ̀ àwọn ọmọ nílùú àwọn náà sì máa ṣe táǹkì àfọ́ tó pé kọ̀ǹgọ́ wọn tẹ̀ hàn bàbá rẹ̀ ti bàbá rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tí a bá sá kọ̀ǹgọ́ mọ́ yẹn lórí orí ọ̀yọ́ kókó ni ìlú tí a gbé kọ́ apá ni wọ́n bá wọ́n lù yẹn o tábà wílù tẹ̀yẹ̀ gbé kọ́gi ó fi àwọn olẹ obìnrin máa ní obìnrin à mo ò sẹ́ máa fi ilẹ̀ kùránì sọ ní sọ́dọ̀tù tọ́lá ó ní atkinu hunna min haisu sakantum ibi tẹ́ bá ń gbé ni ẹjọ́ àwọn ìyàwó yẹn máa gbé mi ń wújú kíkùn kọ́dà ọgbà ẹ̀yọ́ lóbi méjì mẹ́ta ẹkún àtọ̀ ó ti màgbà tó ti màgbà ní wá wèrè ọmọ àgbàlejò mi. torí pé wọ́n máa ń rọ̀ fáwọn fẹ́ gbìjà ara wọn ìlú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti máa fọ́ àwọn nǹkan tọ́lọ̀ ń yọ̀ǹda báwọn pa lè ṣe tá a bá wá ṣe àwọn wà á rí chicken wọ́n bá láwọn náà fẹ́ ṣe táyé obìnrin ó jìyà jù lọ́rùn obìnrin ó ti jìyà jù i bá fẹ́ kí ọkọ pé ọkọ rẹ kejì ìwọ náà máa yàn lè ọlọ́wọ́ sànù wa yóò gbàdúrà wa ìjàmbá ní parí ẹni tá a wí nǹkan lọ́wọ́ tún ṣe àṣírí alágbára omi ẹnìkan ló sọ àṣírí fún mi ó ní ó ti wá pé àwọn èèyàn síkírìtì wọn lọ́wọ́ àtúnfi ìtàwọn ní ẹja fún ẹja àpawọ́pọ̀ àwọn alùsùnà ẹja àbàtì ẹ̀jẹ̀ ah, kéèyàn ló fẹ́ bàtà alùsùnà ẹ̀jẹ̀ tí wọn ò ní bàjẹ́ kẹ̀kẹ́ amọ̀ntà nàbí ni àwọn ìtàbá ti jí amọ̀ntà ni àwọn ìtàbá ti fẹ́ sùn ẹ̀yin ni ẹni problem tọ́lá ìlẹ́ máa lọ ẹ̀bùn alùsùn náà ní lu ẹbu wàlá alùsùn náà ní wẹsẹ wàlá alùsùn náà na síbẹrẹ wàlá alùsùn náà ní gbé nǹkan kọrùn kò ní gbé nǹkan kọrùn wàlá ìtàlá abadan wàlá ti pọ̀ jù fún alùsùn náà ti program tó ń lọ lórí rédíò dúró pé káwọn sáà máa ṣe pé àwọn àlùsùn náà ṣe ti bírèkì nù àwẹ̀ èmi ní bá wí wọn. sábà pé báwo bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ fún kọ̀ọ̀kan ti ń sọ lọ́mọ́ ni wọ́n kàn ń sọ kan ní ẹ bára wa jà ẹ bára ti mi o ti dọ́pẹ́ hànà mímí. ǹtẹ́ wọn máa fi dẹ́rù bà mí fi dẹ́rù kéèyàn pọ̀fọ̀ onítùmọ̀ sí ni kankan kéèyàn sí gbára kò onítùmọ̀ kéèyàn máa rẹjú ìjẹ́ bá rí wọ́n pé èèyàn mo mọ sí ìwì jíjẹ ìbàjẹ́ ìyíkà sọ ni pé a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa tí ẹ ti bàjẹ́ bá ti máa ti rí ẹ̀ àfi tó ọba rò kẹ́tì ọ̀dà hmm, tí bá jáde báyìí mo máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ ẹni náà sì mọ́ mọ́tò mi lójúmọ́ yà wàláì tí n bá sì wàá lọ máa gbọ́ torí ìmọ̀rú ikú tọ́lọ̀ ń kọ tí n bá lọ sí ìbàdí kèé séèyàn ètò ìbá lágbára lórí ẹni tọ́kàkọ́tà kò yẹ kó jí ó ṣe nǹkan kí nǹkan wọn fẹ̀ nǹkan ti fẹ̀ mọ́ irọ́ náà ìjọba ìjọba ah ìjọba máa ṣe yìí kò yẹ kájọ́ tẹ̀síwájú ọyẹ ti pa mí lẹ́ẹ̀ bálágbára bẹ́ẹ̀ pa mí yìí tẹ́gbẹ́ ti ọ̀dà ti ń bá ọ̀dà ní ìsìn lọ́dún pẹ̀lú ògùn ọ̀nà màá lọ mọ́ kàtẹ́yìn náà lọ tí máa wá lọ mọ́kà ṣé bí òní jẹ́ jímọ̀ mọ́ni tí máa wá fún sẹ́bí òní jẹ́ jímọ̀ mọ́ni ẹ̀bà tí yóò rí jẹ́ bẹ́ẹ̀ ẹ̀bà tí jẹ́ káwọn èèyàn ẹ̀sùn ti pé àfọlọ́wọ́ àfànàbí àfọlọ́wọ́ àfànàbí àfọlọ́wọ́ àfànàbí àfọlọ́wọ́ àfànàbí ó ti wá fọ́ àwọn èèyàn ti mọ̀ pápọ̀lọ́wọ́ àfànàbí àwọn èèyàn ti gbọ́n gan àwọn obìnrin kan ọ̀dà mú kí wọ́n máa ń pè mí gan àwọn obìnrin máa ń pè mí gan kí arúgbó nǹkan bá báyìí bá báyìí kí láàánú ṣe sí máa ní báyìí ni ó ṣe sí mọ́dàrá mọ́dàrá láàmú wọ́n ti gbọ́n gan ìyáwó bàbá wa ìmọ̀mù bẹ̀ ìyá ádámọ̀ òun ó yọ ọba mọ́ṣáláṣí ni ó ti gbọ́ kí babaláwo kan á pàdé èèyàn lójú ẹ̀rọ níṣẹ́ ni ọlọ́run mi sí ọ̀kẹ́ ìgbélé ti rí ọwọ́ èrè dídírí láyé dí a máa bọ́lọ̀ ọ̀rọ̀ sí ní dẹ́ẹ̀ máa gbà ìka pé jọ́ńbẹ̀ onídòní níbi ìbọn òwò wa mẹ́rin ó ní ọlọ́run ọ̀hún ṣe ó sì fi microphone sọ gbogbo wọ́n sì pèlè lórí àwọn obìnrin mùsùlùmí ọlọ́dọ̀ ǹgbọ́n wá fẹ́ gbówó lọ́wọ́ ọ̀rọ̀ àpà microphone wọ́n sì gbàgbọ́ one thousand ọmọ láti ẹ̀ lówó wọ́n tẹ̀lé eyín kẹ́tọ́ tẹ́lẹ̀ wàá gbàgbàlà oṣù àjẹ́ pé mùsùlùmí oṣù lọ ọbẹ̀ ìgbàlà rẹ̀ òsì mi lẹ́sìn àrẹ mẹ́rin àtìgbẹ́lẹ̀ náà rẹ̀ òsì mẹ́rin kùrìsì rẹ̀ dà bírábìlì tọ́lákìdà bírábìlì nẹ́sìdà ìfẹ́jà rẹ̀ dà àtìgbẹ́lẹ̀ náà nímọ̀lù wàkìlù rẹ̀ dà kúlúwà náà dà láyà ilá ń tàṣùmọ̀ alọ́lé rédíò kíní ẹ̀ka wọn ní ọ̀sẹ̀ mẹ́wàá kàkà akọ́sẹ̀ wọn ọ̀sẹ̀ mẹ́wàá èlò lọ́sẹ̀ wọn làwọn ti fa ten thousand ọ̀sẹ̀ náà àjọ ten thousand inshàlá gbogbo jẹ̀mọ́ yìí a ní gbà ọmọ ẹnì kankan lónìí lọ́jọ́ mẹ́jọ ẹni tó bá wọn kó lè fi one thousand yá ọlọ́run kó mu wá pàdé one thousand. ẹ̀yin tó bẹ́ẹ̀ ni àní gbà lónìí abẹ́kíládà wọn papọ̀ one thousand tó bá yẹ kọ́ lọ́run wọlé mi rẹ̀ tó bẹ́ẹ̀ mú one thousand ṣàdúrà sí i sórí ọbẹ̀ falóhùn firajú òfìrà ọwọ́ pé ní ṣíṣe ọkókó lọ kò lè ìyẹn kọ́ kò lè bẹ́ẹ̀ yẹn fi owó rárá màá gbà torí pé nítorí wíwù kò lè fẹ́ èèyàn máa ṣe sàrà kí ọgbà pé èèyàn lè fi sùn nǹkan pé àìsàn ti ń dà mí láàmú yìí ọlọ́run dákun mo ṣe sàrà ìjọ lọ lọ́kọ́ máa wá ti rárá ẹlòmíì fira bí owó ẹlòmíì fira bí ipa ipa tó mu ẹlòmíì fira bí gẹ̀gẹ̀ tó mu ọba ànàjà àwọn ọgbà so afẹ́kálukú wá one thousand awa rí àwa wá hundred thousand sí níjọba ìjọ táàbí lọ kó fún wa táàbí wá bẹ̀rẹ̀ ní friday tó ti ń bọ̀ inshallah ọlọ́run ṣe bẹ́ẹ̀ àwa náà wà ń jẹ́ kí program wọn dúró mọ́ àwa máa gbé irọ́ sẹ́gbẹ́ òdodo fáwọn èèyàn táwọn máa mọ̀ pé òdodo ọlọ́run gbogbo mùsùlùmí májà yìí gbogbo ayé ọlọ́run sọ̀wọ́n láyọ̀ gbogbo àwọn ọmọ gbogbo àwọn táwọn ti bí ọlọ́mọdé àsòfò àwọn ọmọ wa dákun abẹ ọ ẹrù tí wọn ètú wò mọdé wọn dìbò fún wa pé ẹ sálọ sí ẹ sálọ sí ọlọ́mọdé orí bẹ́ẹ̀ fún wa ọlọ́run wọlé apá àgbẹ́kẹ̀lé gàkà ju ọlọ́run nìkan lọ ṣàánú gbogbo àgbàdo àwọn gbogbo mùsùlùmí tó ti ga ọlọ́mọdé wọn lọ lẹ gbogbo mùsùlùmí tí ń ga lọ́wọ́ ọlọ́run bá gbé wọn ga gbogbo mùsùlùmí tó tiẹ̀ tí ìmọ̀ bọ́ọ̀rọ̀ rẹ̀ ó ṣe rí ọlọ́run dákun bá yọ ọlọ́run wọn ti fi tọ́ da gbogbo aláìsàn ọlọ́run fún wa lálàáfíà ṣàánú wa gbàdúrà wa bíi àbùkátà wa gbogbo àwọn tá a gbèrò pa fẹ́ lọ àràfà tọdún yìí èmi ń bẹ nù wọn sẹ́yìn náà ń bẹ nù wọn mẹ́rò kò wó èmi náà ò lówó lọ́sùn ní èmi ń bẹ nù wọn inṣàlá ọlọ́run wọn náà wà nù wọn aláwọ̀ sọ̀rọ̀ fún aláhùnmá látàdá lànà dánbà ilà gbàfọ́tàwù wàlà hàmàn ilà fàrọ́ṣtàwù wàlà dáìnàn ilà kọ̀dọ̀ìtàwù wàlà hajjata